وأشهد أن محمدا عبد الله ورسوله صلوات ربي وسلامه عليه أما بعد àkórí ọ̀rọ̀ wa ní àárọ̀ tòní òun ni àṣejù nípa ọ̀rọ̀ ẹ̀sìn ǹjẹ́ yẹn lè sin lọ́hùn-ún tátún wá nà ká sí pé tiẹ̀ pọ̀ tó máa rẹ̀ nù yàá níbi ẹ̀sìn ọlọ́run náà tátún lè nà ká sí yàn pé àá eléyìí pọ̀ ìtumọ̀ àlùgòlówó fìdí nìyẹn irú tọ́pìkì báyìí kọ́lọ́ńkọ́ wa sàmànà wa ni nínú àwọn tọ́píìkì tó gba ẹlẹgẹ́ púpọ̀ òun ni ọ̀rọ̀ alìgòlówó fìdí létí torí pé ìran àwọn èèyàn kan bẹ bí èèyàn bá ń jí kásùbà púpọ̀ ó ti ṣàṣejù nínú ẹ̀sìn lọ́dọ̀ jẹun èyí ṣe gbogbo àìràṣùbà bó tutù mú bọ́mọ obìnrin mùsùlùmí bá jáde tó bo gbogbo ńtọ́lọ̀ ní ó bò lọ́dọ̀ àwọn kan àṣejù náà nù òun ni mo fi lọ gba ọ̀rọ̀ tó gba ẹlẹ́gẹ́ ni tí a gbọ́dọ̀ ṣàlàyé lẹ́nu wọn bá bí tọ́lọ̀ ń bá ní kó yá wa náà ma pé kí ni ń jáṣejù nínú ẹ̀sìn kí sì ni ọmọ ànábì ádámà lérò pé àṣejù ni tí ò jáṣejù lọ́dọ̀ ọ́. tọ́lọ́hún at the same time ẹlòmíì náà ntọ́lọ́hún ọ̀bẹ ní ọmọ ṣe ni ó sì máa pe àwọn èèyàn sí ọyẹ ká pàkíyèsí ẹrú náà irú ẹni bẹ́ẹ̀ náà pé àà eléyìí tí wọn náà ń wí ó ti kọjá ni kò dé ṣùgbọ́n ṣáájú gbogbo ẹ̀. hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam kan lọlọ ní kin rati rántí ni mo sì fẹ́ fi ṣe alimadikalu ilal mawdu' baya ká ti ọ̀nà ẹbẹ̀ wọlé. روى الإمام الترمذي رحمه الله بإسناد حسن إلى أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله قال زار النبي صلى الله عليه وسلم شابا وهو في مرض الموت فقال النبي صلى الله عليه وسلم كيف تجدك قال الشاب إني أرجو الله وأخاف ذنوبي فقال النبي صلى الله عليه وسلم لا يجتمعان في قلب عبد في مثل هذا الموطن إلا أعطاه الله ما يرجو وأمنه مما يخاف أنس بن مالك رضي الله تعالى عنه صحابي النبي تعمان بيامو أكبر النبي محمد صلى الله عليه وسلم òun ló ṣe wá ní àǹfààní hadithi ńláńlá yìí gẹ́gẹ́ bí alimami Tirmidhi ti gbà wá nù tíra wọn. Anas bin Malik ní lọ́jọ́ kan anabi dìde ọlọ kí ṣáàbàn ọ̀dọ́ kan nígboro Madina ọ̀rẹ́ anabi lọ kí gẹ́gẹ́ bá a ti mọ̀ pé nínú ẹ̀kọ́ tá anabi wa sallallahu alaihi wa sallam kọ́ ilé àtẹ̀yìn òun ni iyadatul marid tàbá gbọ́ pé ọ̀rẹ́ nìkan ní mùsùlùmí kọ́dà bá mọ̀ rí inú téèyàn fi gba aláàdá ni pé ẹja lọ kì í àmọ́ lẹ́kọ̀ọ́ kíkí ìbẹ̀rù ká fẹ́ lọ lónìí. ó nígbà tá ànábì wá dọ́dọ̀ ọ̀dọ́kùnrin yìí ànábì bá lẹ́ni tó ṣe pé ní wàhúwà fi maradil maut àárẹ̀ ọlọ́jọ́ lọ́dàbí nǹkan ìyẹn ni pé àárẹ̀ tó súnmọ́ pé á. Ah, bọ́lọ̀mbáyà ní okùn tẹ́lẹ̀ yóò lò láyé lókun àmọ́ pẹrẹ tí ọmọ ànábì ádámẹ́ lè rí tí ó fi mọ̀ pé a bọ́yá wọn lè láàárẹ̀ yìí irú ọmọ yìí ń bẹ nípò bẹ́ǹjọ náà anásílẹ̀ ànábì wa súnmọ́ ànábì wa bí níbèrè yìí ànábì ní kayfa tajiduka bóòlù tí ń kí ló ń fi bóòlù ń rí bóòlù bí bàtà wa náà ń gbé bóòlù ń ṣe ọ́ ànábì bíi ọmọkùnrin bẹ́ẹ̀ èsì tí arákùnrin yìí ọ̀fọ̀ ńjọ́ náà òun ni mo bẹ lọ́n kọ́lọ́n wo fi ṣe ìmọ́lẹ̀ fún wa lórí tọ́píìkì wa lónìí. Anas ní tí ọmọkùnrin yìí fi dá nábì lóhùn jọ yẹn ni pé inni arjullaha wa akhafu dhunubi. ìwà nábì sallallahu alaihi wasallam bí mo ti wà yìí tọ́ arjullah nítàn máa pé ìkẹ́ ọlọ́run ọba mi ọlọ́run ọ̀sánú mi. wa akhafu dhunubi àmọ́ nígbà ní at the same time bí n ti ran kan pọ́lọ́run ọ̀sánú mi yìí akhafu dhunubi ẹ ẹ̀rù ẹ̀ṣẹ̀ mi ti ń bà ní. arju Allaha wa akhafu dhunubi. Ah, ọlọ́run mọ̀ pé kò ní ah, kò ní sàìmọ́sánú mi àmẹ́rù ẹ̀sẹ̀ tèmi gan ń ba èmi gan ẹ ọ kọ́ntradíkì ara wọn àbí ẹ anabi wa là sallallahu alaihi wasallam anasila anabi wa ni la yajtami'ani fi qalbi abdin fi mithli hadha al-mawtin irú méjèèjì yìí tó pàdé lọ́kàn ọmọkùnrin yìí kò lè pàdé lọ́kàn èèyàn kan fi mẹ́sìlẹ̀ hazel mountain pàtàkì jùlọ nírú ipò tó wà yìí kí ni nǹkan méjèèjì náà arọjá wọlẹ̀kọ̀ ìníra kàánú ọlọ́run àti bẹ̀rù ìyá ọlọ́run ànábì ní méjèèjì ò lè pàdé lọ́kàn èèyàn pàtàkì jùlọ nírú ipò yìí illa a'tahu Allahu ma yarju wa amanahu mimma yarju àfi kólu owó fún ní ti ń yàrá kan o ntí ń sè ń bẹ̀rù wọn ọlọ́run ó sì kí ọ rẹ̀ yọ̀fẹ̀ mi rẹ̀ balẹ̀ bẹ́ẹ̀ báàdì ti náà ti máa lọ. kí wàá lọ jọra wọn pẹ̀lú àlùbùlówó fi dì bó ti ṣe àpí àsẹ́yìn ọlọ́run kọjọ́ àpí àsẹ́yìn náà bẹ́ẹ̀. gbogbo ń tà ń pè ní àṣejù àṣejù nínú ẹ̀sìn ntí ń fa sògùn rẹ̀ ń bẹ nù hadithi hadithi anas bin malik ni radiyallahu anhu alikawufu waraja gbogbo ẹni ọba ṣe pé ntọ́ máa ń pa ọlọ́run ni pé a bàbá gbọ́ ọ mú ọjẹ́ yálà yáyà bẹ́ẹ̀ ọlọ́run ní yálà yáyà ó ní baba ńlá baba ìyá ẹni ọba ṣe pé rí tóun rí ọlọ́run nìkan ni pé bọ́ rẹ̀ bá tì ọ́ ooru di oyin lẹ́yìísá ìndẹ̀hù rọjà kọ̀ máa rántí pé àà ìbóhùn náà ló pera rẹ̀ ní arhamu arrahim pé ẹnìkan ò tún lè kẹ́yàn bí tòun tọ́lọ́hún òun lòún kẹ́yàn jù kò sí òṣèlú ní sàṣejù ní ẹ̀sìn òun làwọn àfa wa sọ di fọ́múlà di píríncípù fi ilmi al-aqida àwọn àfa wa hun látara hadithi yìí wọ́n wá hun júmùlà bíi mẹ́ta bíi mẹ́rin pé kọ́ máa jẹ́ watchword fáwọn mu. wọ́n man abada allaha bil khawfi wahdahu fahuwa haruri. ومن عبد الله بالرجاء وحده فهو مرجئ ومن عبد الله بالمحبة وحدها فهو زنديق ومن عبد الله عز وجل بالخوف والرجاء والمحبة فهو مؤمن بالله عز وجل wọ́n ní gbogbo ẹni tí ó bá pé ní tí òun máa ń pa ọlọ́run ni pé ṣẹ̀dídò lẹ̀kọ́ bìnrin Ya ọlọ́run nìkan ni fi rántí ọlọ́run jẹ yá ọlọ́run níbo bá gbá yàn mú bẹ́ẹ̀ bọ́ bá gbá yàn mú lóòótọ́ kọ̀ rọrùn ọlọ́run kọ́ má jẹ wá ń yá. àmọ́ ànẹ́bí ni láàyè tẹ̀mí àní méjèèjì tó bá fi lè lọ́ọ́ pàdé lọ́kàn yàn à ń tọ̀ ń kú oríire. gbogbo ẹni ó bá ṣe pé alikawufu ìbẹ̀rù ọlọ́run nìkan ní fi ń sin lọ́hùn àwọn àfáà ní kò síbi tí ó gbé e gbà fàhùwà haruriyun àwọn tó kọ́ sàṣejù àsìn láyé àwọn là ń pè ní haruri àwọn là dà pé wọ́n ní ń jẹ́ alifawariju wọ́n bá pè yàn ní haruri àti khariji nígbà tí wọ́n pè yàn lóko àtòkì ni òun ló ṣe wá nu hadithu kan látọ̀dọ̀ nílé ayá ńlá wa aisha radiyallahu ta'ala anha arábìnrin kan wá bá mu'adha lọ́gba hadithi yìí ara àwọn ọ̀rẹ́ aisha tó súnmọ́ púpọ̀ ní radiyallahu anha ọlárakùnrin kan wá bá aisha ìwọ̀n ń bìyà ńlá wa Aisha pé kéyìfà ó ti lè ó ti bó ló ti rí bẹ́ẹ̀ àwọn obìnrin bí a bá ní nǹkan oṣù ẹ̀jẹ̀ bímọ agbọ́pà àní kírun agbọ́pà àní gbáwẹ̀ èyí ṣe téèyàn ọmọ sàn àwẹ̀ tí ò ní sàn ṣé ìrún wá ju àwẹ̀ wá dùnrún lọ́gọ́rùn ẹgbẹ́ kí láì ṣàwí àṣàrò yẹtùn àǹtí ṣé ara wọn ni ọ́ àhàrùríyàtún àǹtí tí ara àwọn àhàrùrí ara wọn ni ọ́ àwọn ni wọ́n nírú béèrè báyìí lẹ́nu ìyẹn ni pé gẹ́gẹ́ bí àwọn àlùfáà ti wí man abadallaha bil khawfi wahdahu gbogbo ẹni tí ó bá àṣẹ̀ṣẹ̀ ara ẹ̀ látòní lọ tó bá rí i pé wọn ò mọ nǹkan kan pọ̀ ọlọ́run ju pé bí ìgbà tí walilahi masalu ala gbígbà tọlọpàá ń sọyàn ní wo Ọlọ́run jẹ pé bọrẹ bá tì ọ tí o máa ran kan pé ní gẹ́gẹ́ bọ ọmọkùnrin yìí ṣe lóun ran kan arjò lọ́ha wà á káfú dùnú àwọn àlùfáà ni kò sí ní ó fi kún ó kéwú kò kéwú ọgbọ́wọ́ àti kọ̀gbọ́wọ́ àti fọ̀húwá haruriyun ìran àwọn tí máa ṣàṣejù ń pẹ́ ẹ̀sìn níbi tí ó lọ. waman abada Allaha birraja'i wahda. gbogbo ẹni ọba wa ṣe pé fi ń sin lọ́hùn tiẹ̀ òun lọ́hùn òróró ọlọ́hùn òróró ọlọ́hùn sì òróró kí ni tó máa ṣẹ̀dí ìdúlẹ̀ ẹ̀kọ́ bí ìyá tó le ìtumọ̀ pé èèyàn náà nù. ẹni ọba ṣe pé ọlọ́run òróró ni ọlọ́run tiẹ̀ ọ̀mọ pé bọ́bá mú o ìyá rẹ̀ ọ̀dẹ́rùn o tó ìpẹ́nu ọlọ́run òróró nìkan náà làkìdá tiẹ̀ láàrin òun àtọ́lọ́run àwọn onímọ̀ ní fàhùwà mọ̀rọ̀jẹ́hùn wọn là ń pè ní mọ̀rọ̀jẹ́à àwọn lẹ̀sìn ò nǹkan kan lọ́dọ̀ wọn àwọn ni kò ó kọ́ máa ń pè wọn àwọn ni kò báàdì kò báàdì ni. irú wọn lẹ ma gbọ́rọ̀ ọ̀rọ̀ báwọn ní lọ́dọ̀ rẹ̀ tẹ́lẹ̀ iná dẹ̀ tó bá nínú ẹ̀sìn torí pé òun ọ̀ pé bọ́lọ̀mbá lẹ́yìn o ṣe nǹkan tí o ṣe o níyà ńlá tí ma fi ìran kẹta táwọn onímọ̀ ma fi kún wọn ni wọn máa ní abada allah abil mahabba inú téèyàn máa fi sin lọ́hùn òun ni kéèyàn ọlọ́hùn inú olè ìbáadà orí ti ìran ìbáadà òun ni alimahabba èèyàn gbọ́dọ̀ máa sin lọ́hùn sin pé bàbá kú sin nísìnyí olóhùn ó fi wá síná bàbá kú sin nísìnyí yọ la jíà ọ gbọ́dọ̀ máa wà lọ́kàn rẹ pọ̀ fẹ́ràn ọlọ́run ọlọ́run tó gba ìbádà rẹ àmẹ́ni ọba ṣe pé màhábà yìí ìfẹ́ yìí nìkan náà ní fi ń sin lọ́hùn àwọn afáàní tóun náà yà kò ju kíni fọwọ́ zindik irú wọn làwọn free thinker àwọn ò àti kọ́wọ́fọ́ àti rọ̀jáwò ọ̀gángán ọ̀tí ẹ̀ sí ńlá ká ìtiwọn. táwa ni mùmíní òdodo wọn ni man abada Allaha bil khawfi wal raja'i wal mahabba. gbogbo ẹni ọba àtẹ̀sẹ̀ ara ẹ̀ gbìyànjú rẹ̀ látòní kó wo kí ni perception rẹ̀ ń kọ́ ọlọ́run tó ń sìn. tí mẹ́tẹ̀ẹ̀ta yé ọba pàdé lọ́ọ́ túnra rẹ̀ yẹ̀wò kọ́ ọ máa bẹ̀rù ẹ̀ ee bàbá gbà yàn mú o yọ jẹ yàrá yàyà o bẹ́ẹ̀ ni àmọ́ a aláàánú ni bí mo ṣe é dé yìí náà yọ sànú mi àyínsìnyínsìn pẹ̀lú pé mo ṣe kí ni mo nífẹ̀ẹ́ rẹ àwọn onímọ̀ ní fahuwa mu'minun billahi azza wa sẹ́rí pilẹ̀ nǹkan ní aṣọ lónìí al-ghuluw fi ddin òun ni kéèyàn ọmọ máa rí ọlọ́run ju pé a ó ti yin gẹ́yìn àyàn dáràn. ẹ wúru mọ̀gọ́hìrò gòlówì tí ó lè kọ́mọ̀n nípa ẹni tó bá lé àrùn tá à ń pè ní àlùwọ̀síwà ọlọ́run kọ́ mọ̀ fi dán wa wò àlùwọ̀síwà sùn ni oníròyìnròyìn ọkàn yọ́sàlù alálẹ̀ mẹ́rin lẹ́ẹ̀mẹjọ yọ kábàárà lẹ́ẹ̀mẹjọ Allah Allah Allah yọ sálù alásán yóò tún jáde yóò tún wò pé ah, àbóhùn ti àbí òun àbí àbóyọ ah, mìkan tó fọ́nlẹ̀ kan òun àtúmọ̀ bó ti jẹ́. sheikhu náà sheikhu shibili rahimahullah afa abdulmumin ma wọn sheikhu shibili lọ sọ fún wa ní kíláàsì ìjọ kan pé nínú ẹni tí wàsíwàsù kó ba láyé òun lẹni tí ń kọjá lọ́ńta àwọn kan sì ń bẹ́ẹ̀ wọ́n ń fọ abọ́ àbí wọ́n ń fọ omi lókè ń ti wọn omi wá kínkínní wá ta sí i wá ní òye àwọn ọmọ bóyá ẹgbẹ́ ni bóyá ẹgbẹ́ kọ́ bóyá ẹgbẹ́ ni ọkọ wa ké sí wọn pé ẹ dálé lérí kí n kú fẹ́ kàn mọ̀ pé ẹgbẹ́ ni kí n wá lọ wẹ yẹ kí inú kí kọ́ wá dá mi lójú pé ẹgbẹ́ ni pé àkú mọ̀ nísìnyí bóyá ẹgbẹ́ ni bóyá ẹgbẹ́ kọ́ ọ̀yá ẹ dá ẹfẹ kẹ da kínní sí òun lórí ọwọ́ adami lójú nísìnyí pé ẹ̀gbin ni wọ́n á lọ wẹ̀ báyìí ẹlòmíì sin lọ́hùn débẹ̀ yóò sì rò pé ntọ́ lọ́hùn fẹ́ nu ọ̀la díẹ̀ díẹ̀ níbi máa bẹ̀rẹ̀ tọ́ba wọ̀nyàn lẹ́wùsàn tó kàn lágbádá mo ti rí kwẹ́sàn obìnrin kan rí tọkọ sáwọn àlùfáà wípé òun ti bá a débi pé ọmọ tóun bí gan òun ò lè tábà fún un mọ́ àfi kọ́ gbọmọ ọ̀dọ̀ tí ọmọ yẹn bí torí pé kò sí bí o ti tábà tí ẹ̀mí rẹ̀ òtún ní sọ pé kíní kan ti ara ara gbùdúwù nu o pọ̀tí nípìnlẹ̀ gbogbo ẹ̀ tọ́lọ́mbá ní kárí ẹ̀ ìlàjò yìí ń ṣe òun ni pé mọ̀mọ́ ẹ̀rí ọlọ́run rí olùjẹ̀ yẹn ń yá nìkan mọ̀mọ́ kó níyàwó àmọ́ mọ̀ mọ̀ sí ha ìdí mi dé ló yóò sànù mi lè ṣe tọ́lọ̀ ń bá ní kéèyàn ó lè máa mẹ̀ntẹ́ẹ̀nì ẹ̀ bá ti wí òun fàhùwà mu'minun billahi àgbà òun ni mùmíní o ọ̀kankan téèyàn bá múnú rẹ mẹ́tẹ̀ẹ̀ta yìí tí méjèèjì yókù òkun nàtíjà rẹ̀ rìsọ́ọ̀tì rẹ̀ làwọn onímọ̀ sọ yìí fún wa ní ma kọ ya ọlọ́run òróró tọ́wọ́ adálìkì àmà tó dọ̀rùn mọ́ tọ́ pé àsóróró àbí kò fi ayé yìí nírẹ̀ la léyìí tí ó sì pé ní kó lé dáradà kan lọ́dọ̀ ọlọ́run torí gbogbo ẹni tí ń bá ń ṣàṣejù ẹ̀sìn èyí tá a gbọ́dọ̀ jọ dá lójú ni pé kò ní o lékún kínni bọ́lọ̀ ń bá tiẹ̀ sàánù rẹ tí ò tún bọ́ wípé èé ṣe tó fà á kọjá ibi tí mo gbé kà bọ́bá tiẹ̀ sàánù rẹ ń gbé léyìn o àmọ́ má tanra rẹ pé bóyá nǹkan kan ó tún wá torí yìí ń lékún ní ntọ́lọ́wọ̀n ọ̀bíọ́ ní ntànàbí ọ̀bíọ́ kàlà àkọ́kọ́ ntí mo fẹ́ kí ọ̀rọ̀ lọ́bẹ̀ lẹ́yìn mẹ́díkàlù kékeré yìí òun ni mẹ́lì gòlò kí là ń pè ní gòlò mo ti pẹ́ sọ lẹ́ẹ̀kan pé àwọn àlùfáàdù kan bẹ tó wà sensitive téèyàn bá rọra ẹlòmíín tó ti fẹ́ lò fún tẹ́lẹ̀ ní ọmọ yìí lọ àwọn ìlú kan bẹ nísìnyí Eh? irú amọ̀rọ̀kẹ́rù fi làwọn làwọn dókítà dé yìí níjọ́hun ọlọ́run ti ní ọmọ yàtọ̀ dáadáa nísìnyí náà o níjọ́hun láwọn ìlú lẹ lárúbáwá kan béèyàn bá ń lọ àṣùbà púpọ̀ yọ wọnú rẹ́kọ̀dù ọlọ́pàá ń lọ jàmá èèṣe jà ó tún ti wá wọn ó sì fáìlì fún ní police station àdúgbò rẹ̀ bí wọn bá sì fún àwọn wọn dáràn toríjọ tí wọ́n bá gbọ́ gbáwù níbì kan <laughs> òun ọkọ̀ wa mú èdè ń lọ àṣùbànjọ ojúmọ́ gbọ́dọ̀ jẹ́ pé ẹ dákun sí gùlúwù nù lọ́dọ̀ àwọn kan lónìí gùlúwù nù bẹ́ẹ̀ bá ń wá sọ̀rọ̀ tó mùsàkímù púpọ̀ tí ń wá fàájì púpọ̀ ládùúgbò ẹlòmíì òdìdá láṣejù. èsì gbogbo gbà á lọ gbọ́ wá sí á lọ ṣe kínní wàhálà yín pọ̀ òun ló fi ṣe pàtàkì kakọ́ mọ kí ni definition gòló alùgòlówó fi àdéhùn ṣàṣejò nípa ẹ̀sìn. alimami ibn hajar rahimahullahu ta'ala nù àwọn àgbàfà tí gbogbo ayé náà gbà pé àfà ni wọn òun ibn hajar alhafiz ibn hajar mo tààrí fún wọn nù fatihul bari ọwọlé púpọ̀ alimami ibn hajari ní haqiqatul gulu kí ni pàápàá ntà ń pè ní àṣejù nínú ẹ̀sìn àbáṣejù jẹnẹrálì wọn lòun ní alimobalaghatu fi shay'i watashdidu fihi bitajawuzil hajj alimobalaghatu fi shay'i watashdidu fihi bitajawuzil hajj ntà ń pè láṣejù nínú òun ni àlùmọ́bálágà mo fẹ́ ṣe é dójú ẹ̀ mo fẹ́ ṣe é dé ojú ẹ̀. wàtẹ̀sídìdù fìyì kọ́dà ǹsì fẹ́ kọ́ ọ̀rọ̀ o kọ́ gbọ́dọ̀ lé ní o. ẹnìkan ní àdúgbò wa ń bí iná ẹ̀ ni wọ́n ti sọ̀rọ̀ ohun mi ní dákọ̀ ṣé kìí ṣe àkọ́ ọ̀ràn jù. mo wí fẹ́ nìkan nu hajj njọ́ kan náà bàbá wa dáadáa ládùúgbò tán fẹ́ràn ẹ̀sìn àwọn náà wọ́n dọ́rọ̀ lẹ̀ wọ́n pàdé mi Mádínà wọ́n máa ń fẹjọ́ àwọn tí wọ́n gbé ní wọn kà fún gba ẹbí àwọn àbúrò yín náà nùrú kéwú tẹ kí làwọn náà láwọn ké wọ́n máa ń fẹjọ́ kan sùn mí pé báwọn bá sì ní kó ṣe wá sí mọ́sálásí irun tí máa ń wí nì irun tí máa ń wí nì téyìn náà bá mú báwọn ọba mu. <laughs> gbàtí o gbé ń pa àyà lé ń sìn fi àdísì lé ọlọ́wọ́ sọ bàbá rẹ̀ lẹ́sẹ̀dá àwọn náà lè wọ àyà yìí wọ́n mọ̀ rẹ̀ sí mi ẹgbẹ́ kí ni wọ́n wí fún mi ìyàn máa yọ àwọn èèyàn kọ́ lé ní ẹ̀sìn pẹ̀lú ìdẹ́yìn ṣe yìí ìyẹn ni pé ẹ̀yin ọ̀ ẹ̀fà le tó eléyìí kò lè àgọ̀ kò burú eléyìí àánú ìsìlámù ọ̀ àbí nígbà tọ́lọ́ ń sì ní òle mẹ́ni àná ta lè mí yẹn alimami ibn hajari ní gbogbo ẹni tó bá ti ṣe pé n ti ń jẹ́sìn lọ́dọ̀ rẹ̀ ni àfi kó le àwọn náà ti mọ̀ wọn láwùjọ wa lónìí n ti ń jẹ́sìn ntẹ́lómi gbà pé ẹ̀sìn ní àfi tó bá ṣe kí ni tí n bá ń jóyàn lọ́wọ́ báyìí bí iná ǹjẹ́ bẹ́ẹ̀ lọ ẹ̀sìn tọ́lọ̀ ń fi ràn nẹ́bùwà Muhammad sallallahu òun náà àlàyé rẹ̀ ni wọ́n ní àṣẹ lónìí àfa aládìí sí àgbà ní ibn hajari ibn hajari ní al-mubalagatu fi shay' mo fẹ́ ṣe dojú ẹ̀ tí ó wàá mú kíni lọ́wọ́ wọ́n tẹ̀sídì kò lé bìtàjà wúzí alhadi tí ó wàá fi kọjá ààlà níjà ṣèjú. níbí ni n ti tún mú real example kan wá ìrántí ọdún mọ́bọ̀tì kò lè kéré sọ́dún mẹ́jọ àti mẹ́wàá àwọn èèbó àwọn amẹ́ríkà ń gbà náà nígbà wọ́n tètè bẹ̀rẹ̀ ogun táwa ń rí èsì rẹ̀ lónìí ìtura àwọn náà wọ́n pilẹ̀ wọ́n wá wọ́n lọ́kùnrin amẹ́ríkà kan ìmọ̀ ń wá ń bá àwọn ará sùdánì wí pé àwọn ọ̀fẹ́rù ìsìláàmù ti sùdánì kèsì pé àwọn ń takò ìsìláàmù o àmọ́ ń táwọn ọ̀fẹ́ ní irú kíni ìsìláàmù tẹ̀yìn ará. Sudani <laughs> Islam èwo lẹ́fẹ́ wọ́n ní moderate Islam kí ni moderate Islam bàbá di já sáàbù kan mẹ́rí báyìí ó sì wọ mí ní nígbà àwọn oníròyìn wá bí òun náà orí rédíò mo ti gbọ́ méjèèjì o wọ́n wá bí òun náà pé ẹ kí lẹ rí sí ti wọ́n wí ẹ̀yin náà dẹ́díẹ̀ ẹbí <laughs> mùsùlùmí làwọn ará tọ́kì dáhùn pé wọ́n rí àpèjúwe ní ẹ bá débi mo ní àwọn dókítà débi làwọn èyí yóò rí irú ìsìláàmù ń bẹ ẹbí mùsùlùmí làwọn eléyìí náà èé ṣe bí ní ilé báyìí. ọwọ́ á ní ṣeun. ẹni tí ó sọ fún yàn pé ìsìláàmù kan ti kọjá àlà ọgbọ́dọ̀ mọ tí ìsìláàmù ti bẹ̀rẹ̀ ọgbọ́dọ̀ mọ kí pé ọkọjá àlà ọgbọ́dọ̀ wá mọ àlà ọ̀rọ̀ làákà ìlú. kéèyàn ó tó lè sọ pé nǹkan kọjá kínní ọkọjá àlà ọ ní láti mọ kínní àlà òun náà ẹni ọba ti wá kọjá rẹ lóòótọ́ gbogbo wa náà panu pọ̀ pé ọkọjá àlà ẹni tí ọba sì ti débi àlà òun á sọ fún un pé ò tí ì débi àlà pé ẹbí arákùnrin ti ń pé ìsìláàmù kan lè ọ̀kan dẹ̀ kí ni ìsìláàmù torí àbí ká yanjú bẹ́ẹ̀ ni kí ni ààlà tẹ́ni tí Ibn Hajar níbi tajawuzi alhad ẹni ọba ti wá gungi sẹmọgbé ńlẹ̀ Yorùbá wọn ò níyàn gungi ré kọjá ewé nígbà wọn bá gbégi kalẹ̀ lóòótọ́ bó tilẹ̀ òkè yàn ọmọ gígùn tó ńjẹ́ ọba wá gungi tiẹ̀ tó kọjá sẹmọgbé ń bo ní ń bọ̀ ọkọjá àlànà àmọ́ bẹ́ẹ̀ bá ń gungi ó gun èyí tó ga báyìí àní ogun ìdí àmọ́jọ́lọ́ bá ti gungi rẹ̀ rékọjá ewé gbogbo onígbùlúwò gungi ẹ̀sìn rékọjá ewé ni ìtumọ̀ gùlúwò náà nù èsì pé kò gùn àmótún wá gùn ọ wá rékọjá ewé. alhadu alati ibnu hajar àti gbogbo àwọn onímọ̀ ń pé bí yẹn bá kọjá rẹ̀ lọ́dà láṣẹ yìí ànídàá ti ṣe wàhálà púpọ̀ ká tó mọ̀ malhad mal islam. الإسلام قال الله قال رسوله صلى الله عليه وسلم ẹ dákun ẹ jẹ́ amú fọ́múlà yẹn gbogbo téèyàn bá lè fi ẹ̀rí hàn wá nù alukur'an karim wípé ọlọ́run ló wí báyìí àbí nù hadithi anabuwa muhammad sallallahu alayhi wa sallam èyí wọn ò lè jẹ́ kínni kò lè jáse torí pé alukur'an àti sunna gan ni ààlà ẹni ọba wa kọjá ààlà méjèèjì yìí òun lọ́sẹ̀sẹ̀ wa kọjá ààlà lọ́sàṣejù pọ̀tí béèrè kan ti máa rúwúyẹ́ lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ wa nísìnyí pé gbogbo àwọn aláṣejù yìí náà kò séyìí tí ọ̀ma ayé àfààní kọ́dà àwọn tó máa pe àwọn ní alimuhadifu pé aládìsí ẹ sì níbẹ̀ bá ti wí kùránì tó wí súnà kọ̀kọ́jà là bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀yàn bá wí bọ́lọ̀ ń ti wí torípa wà láwé fi èsì nílẹ̀ níwájú wa ń bì ara tí wọ́n kọ́ wa nù kéwù nù é pé kọ́ wí nǹkan tí ó wàá fakọ̀ mùrọ́dà lọ́hí wà mùrọ́dà rọ̀ṣúlì tí ó bá ń tọ́lọ̀ ń gbà lérò àti ń tà nẹ́bí gbà lérò mu ó lè tú ọ̀rọ̀ mi èmi èèyàn lásán gan ó lè tú síbi ó wù àmọ́ ẹ láǹfààní àti wá bí èmi ọlọ́rọ̀ pé ẹ dákun ṣe bẹ́ẹ̀ ti wí náà nù ṣe ń tẹ gbà lérò nù. kò sí iyèméjì ń bẹ pé ní ẹni tí ó ṣàṣejù náà kọ́dà yọ rẹ̀ rí yóò ní ọlọ́run náà wí báyìí ànábì wí báyìí. àmọ́ ǹjẹ́ ń tọ́lọ̀ ń wínú ǹjẹ́ ń tà ànábì wínú àwọn wo ni ó wàá lè sọ bẹ́ẹ̀ òun ni àwọn àlùfáà tá a mọ̀ pé onímọ̀ tààrà ni wọ́n irú wọn làá wá tọ̀ lọ pé ẹ dákun <laughs> wọ́n tú àyà yìí báyìí síbẹ̀ náà lọ́lọ́run wí. mazahirul gulub àwọn ẹbọ ní nígbà tí a ti ṣàlàyé kí ni jẹ́ gòlówù yìí ní tí mo rò pọ̀ yẹ ká tún wá fún ni pé kọ́mọ̀jẹ̀ definition orí pépà lásán ká wá sọ àwọn instances pé bẹ́ẹ̀yẹn bá ti rí yàn tí ń ṣe báyìí àwọn nu bẹ́ẹ̀yẹn bá ti rí yàn tí ń ṣe báyìí àwọn nu bẹ́ẹ̀yẹn bá ti rí yàn tí ń sọrú ọ̀rọ̀ báyìí àwọn nu mazahiru al-gulu kí làwọn instances tá a lè tọ́ka sí pé àti bàbá ti rí nǹkan báyìí ó ti kọjá àkọ́kọ́ rẹ̀ تفسير النصوص الشرعية تفسيرا متشددا تفسير النصوص الشرعية تفسيرا متشددا oní tí ń wí lọ lẹ́ẹ̀kan nìyẹn ó mú àyà wá lóòótọ́ ó sì mú hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam àmọ́ kí n tafsiru rẹ̀ gbogbo ọjọ́ tó bá ti ṣe pé ń tẹ́ máa gbọ́ lọ́dún òun ni tẹ̀fsíìrù ìtumọ̀ tí ń mú kó le kó le kó le wá níbi ọlọ́run ò ti ní ó le kó le. lápèjúwe àwọn kí n bẹ̀rẹ̀ látòrí àwa shabab àwọn ọ̀dọ́ tó lágbèlè ẹlẹ́mì ládùúrú gbogbo tíra àkìdá ti ń bẹ láyé tó ọmọ nàìjíríà ń gbọ́ àtẹ̀yí tóun náà ń kà yìí bọ́bá wá rí i pé tíra ẹyọ kan ó tún nǹkan kan tí gbogbo àáfàá látòrí ayé anábọ́à Muhammad sallallahu alaihi wasallam tó sì fi dàárọ̀ yìí táwọn wí nǹkan míì ọwọ́ á rí i pé tààfà yìí ló lé èyí ò ní ọwọ́ àgbàmù òǹgbẹ́ lẹ́ẹ̀ gbọ́ táwọn kan máa pé alimami Barbahari alimami Barbahari ala ra'si wal ayn àáfàá wa ni àmọ́ hal huwa ma'sum sádéhùn bẹ láàrin àti ọlọ́run àti alimami Barbahari kò ní ìsìwí ni kò sí. basharun alábàárẹ̀ èèyàn ni wọ́n kàn fi imamu Barbahari sàpèjúwe ni o torí mo ti gbọ́ táwọn kan àwọn àlùfáà onímọ̀ ní àà ntí àlùfáà Barbahari wí ń bì í bẹ́ẹ̀ kọ́lọ̀ ń wí bẹ́ẹ̀ ká nàbí wí. àmọ́ nílẹ̀ tiwa yìí èyí òun nìkẹ́ wàá rò pé kò sí tíra àkídà míì mọ́ láyé gbogbo ẹni tó bá ti jẹ pé mọ́níhàjú rẹ̀ nu pépé ní ibi ọba sá lé ọba sá lé òun nìkan là á mọ fúùsì àyà tàbí ìsì lọ fọwọ́ mẹ́nẹ̀lì gàlí nàbì dì inú tí ń jáse jù nú ẹ̀sìn náà láyé eh, mo rò pé abdullahi bin umar ni ọ̀rọ̀ padà débẹ̀ radiyallahu ta'ala anhuma òun lọ sọ̀rọ̀ kan pé bẹ́yìn ọba tí ìgbọ́n tá à ń wí yé àwọn kàwáríjù tá à ń wí látẹ̀kan páwọn nìpìlẹ̀ àtẹ̀dùnú ẹ̀sìn nítorí ṣe wọ́n ní tafsiru nusul tafsiran mutashaddida in al-hukmu illa lillah pé kò sí ìdájọ́ kan o ọlọ́run nìkan ní máa ṣe kínni òun ló lè dájọ́ èèwà ṣe tí Muawi Aliyu bin Abi Talibi àti muawiya táwọn tún wá gbà páwọn yẹn àwọn yẹn nìkan pé ẹ̀yin méjèèjì níta ẹ bá dá lẹ́jọ́ àfaramọ́ bẹ́ẹ̀ wọ́n ti gbàgbé pálukùránì ló wí bẹ́ẹ̀ pé fa hakaman min ahalihi wa hakaman min ahaliha hakamu náà nù ntí muawiya tàlí sínú àmọ́ mo làwọn kàwárí jùlọ ẹni lùkùmù ẹ̀ làlẹ́ ọ̀hún tíyẹn ti pẹ́ nìkan pé jókòó máa dájọ́ náà ó ti di kèfèrí torí pé Ọlọ́run nìkan ni máa dájọ́ ìyẹn ni pé bẹ́ẹ̀ bá pè yàn ṣe bẹ́ẹ̀ bá pè yín kẹ́ wá parí ìjà nísìnyí lọ́dọ̀ àwọn kàwárí jù ẹ ti ń bọ́ Ọlọ́run ó ju ààyè rẹ̀ nu pé wọ́n ti tún lè máa dájọ́ láàrin àwọn èèyàn síbẹ̀ lọ́lọ́run wí síbẹ̀ lànàbí àmọ́rù nǹkan báyìí bẹ́ẹ̀ bá ti ń rìn náà bẹ́ẹ̀ tafsirun nususi tafsiran kọ́sà ṣe pé ntẹ́yìn ọmọ tún mẹ́sìn sí òun ní tí kọ́sà lé kọ́sà lé nínú àwọn mọ̀bọ́hìrù àlùgbòlù. mi mọ̀bọ́hìrì gbòlù nínú àwọn ntáàfimọ̀ mọ̀ pé a ṣe àmọ́ kọjá là tẹ́ntẹ́ni wíwí yìí ó sì wà ní ààlà tọlọ́hún àti tànẹ́bí sọlá ọ̀sán. su'u dhanni bil akharin su'u dhanni bil akharin kéèyàn máa lérò bú sọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí pàtàkì jùlọ bọ̀rọ̀ bá dọ̀rọ̀ kínní bọ́ bá dọ̀rọ̀ ẹ̀sìn. èèyàn tiẹ̀ wí nǹkan míì Allahul musta'an. bẹ́ẹ̀ bá rí àwọn ẹlòmíì kọ́dà ẹlòmíì ṣe ní tíra wọ́n máa wá túmọ̀ ọ̀rọ̀ tá àfa kan sọ pé àfa kọ ọ̀rọ̀ síbi tíra lókè àwọn wàá fún ní wọ́n fún ní kíni ẹ̀ẹ́dì ríru rẹ̀ àdánwò ni àwọn wàá fún ní footnote nísàlẹ̀ pé ntọ́ gbà lérò ni o ntọ́ ṣe kíni ntọ́ gbà lérò ni nítorí pé mabniyu aláṣọ ìbọn nínú àwọn ọ̀nà mazahirul gòlówì òun ni pé bẹ́yẹn bá tiẹ̀ sọ̀rọ̀ tó wà muhtamil ó ṣeé ṣe kó túmọ̀ ntọ́ da ó sì ṣeé ṣe kó túmọ̀ ntí ọ̀ da kọ́tà nẹ́bí kọ́ wa ni pé èyí tó dà òun ni ó ṣe kí ni òun ni ó gbélé ó dìgbà tó bá tó wá pé ìdí ọ̀dà òun gan-an ni mo fẹ́. báwo ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́lómi ń ṣe tíra ọ̀pọ̀n tíra tí ń ṣe kéṣẹ́ẹ̀tì ọ̀pọ̀n kéṣẹ́ẹ̀tì sí látàrí pọ́ gbọ́ sẹ́ńtẹ́ǹsì kan bí wá sí ẹnìkan àbọ̀ka tíra kan yọ ní footnote pé àwọn tí máa wíró ọ̀rọ̀ tó wí iṣẹ́ mọ̀ wọ́n. <laughs> nínú mọ̀bọ́hìrù gbòòlù táwọn àfáà ní ká sá fún oníṣó òbọ́ ní bẹ́ẹ̀ àkàrí ní ti torí pé mẹ́lì àṣìl kí ní pilẹ̀ bí n bá pàdé èèyàn nísìnyí níta kí n rí tọ́jẹ́ mùsùlùmí mọ́sá ti gbọ́ pé mùsùlùmí ni alil asilu ni kí n kọ́ ronú aburú sí i àbí kí n asilu ni kí n ronú pé abdullahi wọ́n pè é abdullahi hakọ̀ <laughs> òun ni kọ́ wá ṣẹ̀ṣẹ̀ fi wá rẹ̀ sọ fún mi pé òun èsè kíni òun èsè ẹrú ọlọ́run ẹrú ṣètánì lòun bọ̀t pé pé ní ta kọ́kọ́ máa wò lára àwọn èèyàn níbi tó le dé lónìí kódà bẹ́ẹ̀ lómi bá ti rí bí irú ibi téèyàn gẹ̀fì lára rẹ̀ sí lásán wà láàyè ó irú ibi tí ó gẹ fìlà rẹ̀ lọ ó ti sáré wò lọ òun pé náà àwọn fi rọ́ọ̀kù kan tí máa yìí máa dé irú fìlà báyìí ọgbọ́dọ̀ jẹ́ para wọn ni sún òbọ̀ níbi mùsùlùmí. béèyàn bá rí i bí sheikh bẹ́lómi bá ń kírun bó ti dìde lórí irun láti ìforíkanlẹ̀ rẹ̀ mẹ́tọ́ọ̀dù tẹ gbà dìde lásán ẹlòmíì ti stamp ẹ̀ àwọn àwọn àwọn àwọn àwọn yọ wà lọ́nu fírọ́pù lọ gbáà pẹ̀ntì bá ń ṣe léyìí ọ̀húwà mẹ́nẹ̀lì gàlín ẹ̀dín ànábì ọ̀kọ́ wa báwọn sallallahu alaihi wa sallam. èrò dáadáa òun ni mùsùlùmí máa ní sí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ àpẹ ni ọba wa fún rẹ̀ sọ pé èèyàn bú lòun káwá fàdíra lórí kàwé o àmì èsè tó ṣe pé ní táwọn kọ̀ọ̀kan rí ẹ́ òun ni pé kọ́dà ẹlòmíì ìrìn lásán yóò nítumọ̀ min mazahiril ghuluw ilzamu nafsi awil akharin. ما لم يجبه الله عز وجل تعبدا وترهبا وتحريم الطيبات التي أباحها الله عز وجل على وجه التعبد nínú àwọn ọ̀nà àṣejù kọ́dẹ̀ lómi lè máa ń mọ̀ yóò rò pé ìtọ́lọ̀ ń fẹ́ gan-an nu ẹnìkan ń sọ ńjọ́ ní àwọn àfa kan tí wọ́n máa wá kọ́ wa kéwú láti ilẹ̀ Saudi ń jọ̀hún ní dawura. bẹ́ẹ̀ bá wa dé àwọn ìṣesí ọmọnìyàn kan bẹ ọmọnìyàn ní máa ṣe ọlọ́run ò sì pé haramu ni àwọn ó béèrè pé ẹ níbi tẹ́ ẹ ti máa gba atẹ́gùn téèyàn ó lè máa ní fresh air àwọn kan máa gbàgà àwọn àbá náà wàláhì nínú ọ̀ràn gùlúwù ni kéèyàn máa harama ntọ́lọ́hún ṣe mọ̀ bọ́ ṣe ní mùbáhù ntọ́lọ́hún ní kíni bọ́ bá wù ọ́ ìtumọ̀ mùbáhù nù o bọ́ bá wù ọ́ òsè ní tó lè di pé àwọn àfáà náà nù pé kọ́ ọba ń bi tí wọ́n ti ń jó dísù àbí wọ́n ti ń mutí àmẹ́yìn béèrè pé bó ti wà ń lu tàwọn o kọ́dà àmẹ́yìn bá fẹ́ gbatẹ́gùn tí ó ṣe bí tẹ́ǹtì àwọn àtàwọn fámìlì rẹ̀ tẹ́nìkan ò ní rí wọn bẹ́ẹ̀ mọ́ka bẹ́ẹ̀ mọ́dínà kí ló sọ ọ́ dé wọ̀ọ́nú ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ èmi náà ń jọ kan mu ní inú ọdún gbangba ta wà ń Saudi èmi àtàwọn fámìlì mi èmi máa kó wọn lọ <laughs> àwọn àwọn afáradán kọ wọn náà wọn jòkó yìí àwọn máa kó wọn lọ hàdáíkù ẹ̀yin náà ẹ sọdún garden halal halal garden lórí ká máa ká máa kọ̀ mo wá fẹ́ dẹ̀wò bẹ́ẹ̀ lọ́dún kan nílẹ̀ yìí lẹ́yìn ah dọ́gba ẹ̀ mọ ah ẹ̀ mọ ah ẹ̀ ti jù báwọn lọ bùrà kí ni lọ. gbogbo orú àwọn ará báyìí mi ni mo sọ́ọ́ hìrì gòlò. ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn onímọ̀ fẹ́ ṣe láwùjọ wa yìí torí fẹ́ sọ̀rọ̀ ni òjẹ́ wọn ṣe ọlọ́run ò sì pé wọ́n mẹ̀sẹ̀. àmọ́ pé yẹn bá rí wa ń bẹ̀ nísìnyí <laughs> wọ́n pè kínní àmọ́ ntoluwa bá ṣe ní haramu yọ haramu rẹ àtàfà àtọmọkéwù ni àti já ìyá àtọnímímọ àmọ́ kéèyàn ọmọ haramu ntọlọwọn haramu rẹ mina tashaddudi bìdì inú àwọn ọ̀nà kínní min mazahir al-ghuluw التعصب للرأي وعدم الالتفات إلى الرأي الآخر kò burú kéèyàn ó ní trust inú àfa kan ya mo gbà pé bàbá àlùbá ní àfa ni wọn lápèjúwe ni o mo gbà pé sheikh bẹ́ẹ̀ bá àfa ni wọn. Hmm? kódà mo gbà pé dókítà asra àfa ni wọn káwa náà wálé kò burú àmẹ́rí pé bo ni ó ti burú níjọba ti wá di pé àwọn dókítà wí báyìí nẹ́sù ni bàbá Albani ò wí bẹ́ẹ̀ àtàásùbù lè ra ẹ̀ níjọba ti di pé ní àfẹ́ gbọ́ ọ̀rọ̀ ẹlòmíì mọ́ kọ́dà bó ṣe pé ní òun súnà náà ni ẹ́ tọ́ba ti di pé ní àáfàá tiwa táwa ti gbà fún nìna kọ́dà ẹlòmíì gba àálọ̀ bí wọn náà ní abáníkà kàmọ̀ èyí téèyàn lè ṣe bẹ́ẹ̀ wà o lẹni tẹ́ ẹ mọ̀ pé ó ní wìkúwì ni bọ́ bá wí nǹkan fún yẹn wá bí wọn o pé ẹ̀dàkùn tí wọ́n tún wí lónìí ni o wá bí wọn o má jẹ́ sọ ọ́nù o àmọ́ n táà ń wí ni pé ẹ̀yin náà mọ kàtígórìsì àwọn àfáà yá ń súnà làwọn eléyìí ọ̀rọ̀ náà rà nẹ́bí wọn ń wí ìsàṣejù débi àtàásùbù lè ra yìí kó e pé ní èèyàn wá ní fẹ́ gbọ́ ráàyù mi àfa àtẹ̀yàn nìkan bẹ́yẹn bá ń rinrú ọ̀nà bẹ́ẹ̀ náà yọ padà já sí kínní àlùgòlówó fèdì. mimazahiri alugolo anadọrọ almisaliyatu ila almujtama almisaliyatu ila almujtama nínú àwọn instances gòlówó kọ́dẹ̀yìn lè máa ma oníjọ́tọ̀ bá ti tó o bá ti ń tó o bá ti ń rí i pé ní àdúgbò rẹ inú agboolé yín inú ìlú yín kò yẹ kí ọlọ́run ó dá sáàrin àwọn eléyìí kò yẹ kí kíni kẹlẹ olú ẹlòmíì lè pé kí làwọn eléyìí ń ṣe láyé kí ni wọ́n ṣe wọ́n ń ṣírí lẹ̀ ọ̀dà lóòótọ́ àmì yẹn gbọ́dọ̀ mọ̀ pé súnà ọlọ́run ni pé àwọn kan máa lòfin ọlọ́run àwọn kan ó sì máa ṣe kíni àwọn kan ó sì máa takò díútì ìwọ ni pé kó o jẹ́ wọn ó rí náà pé ní ẹ̀tẹ̀ lófin tọlọ́run àmọ́ kéèyàn ọmọ retí pé mùsùlùmáwù màláìka lòun ọmọ gbé irú èrò báwọn bá ti ń bẹ lórí yẹn kò sí ní tí ó padà kángun rẹ̀ gòlúwò fìdí nìyẹn ọlọ́run sì ti ṣe kò jẹ́ kí ẹ̀síùsì kankan wà ìwọ náà bíra rẹ wò tó bá jẹ́ pọ́ pọ́síbù bẹ́ẹ̀ ni ẹ́ kò yẹ ká rẹ́ni tí ó ṣe zìnà dépò wọn lẹ̀ lóko nú àwọn sọ̀hábì ànábì ẹ̀kọ́ lọ́lọ́run fi kọ́ wa <laughs> sallallahu alaihi wasallam pé mujtama'u màláìka yàtọ̀ fún mujtama'u kínni ó yàtọ̀ fún àkójọ màláìka sẹ́ ó yàtọ̀ fún kínni ó yàtọ̀ fún àkójọ ọmọnìyàn òun ló ṣe wá nu hadithi kan pé inú ẹni tó lóore jù nínú ọmọ anabi adama alladhi yukhalitu an-nasa wa yasbiru ala adhahum. èwo lọ dáa jù kí n dá dì àwọn mìíràn làwọn lọ dá lulẹ̀ àgbẹ̀sìn yé tó pé àfẹ́ da ìlú tiwa lẹ tó pé gbogbo nǹkan ẹ̀sìn ni a máa lè tọ́ da ni pé wọ́n tó ń rora pọ̀ mọ́kínni àwọn èèyàn ọ́ rí wọn tún ṣe wọ́yẹ́sibirù àlà adáhùn ó sì máa lè fara mọ́ ìnira tí wọ́n bá ń ṣe fún ọ àmọ́ kéèyàn máa rí rẹ̀ ń rí i pé ní ọ̀yẹ́ káwọ́ kọ́dà lómi ọgbọ́ bọ́ọ̀lù ọlọ́run ṣe dáhùn eléyìí bí bó kí làwọn eléyìí ń ṣe láyé gan sunnatullah sunna ọlọ́run àwọn màláìkà ní la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun ìwọ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bó ti ṣe ọ́ bó ti ṣe ọ̀hún ni ọwà aláàánú tiwọn náà gbogbo ntọ́ ọba lè ṣe tó tún máa gbà ládá lára wọn àmọ́ kéèyàn wá sọ̀rọ̀ ẹ̀ di dádì bí <laughs> àṣà yorùbá yàtọ̀ fún tuma dádì lédè bò <laughs> pé ẹnu àwa àwa bá wọn ṣe àwa bá wọn ṣe kọ́dà ẹnìkan ti wá fún mi mọ̀mọ́ rí pé dókítà àwọn tí àmọ́ rí tẹ̀ mọ́ kí wọn <laughs> kò yẹ kẹ́ mọ́ kí wọn n kí ló dé ṣe ń bí díà ni wọn mọ́ mọ́. àmọ́ ṣé nígbà tí n bá wá kí wọn ní ní rí dá wà sí i a pé gbogbo ẹ̀ lọ́láàlá o a pé kéèyàn dara wọn náà kọ́ mọ́ mọ́ yàtọ̀ àti bídé àti súnà pé àjọ ń ṣe gbogbo ẹ̀ pọ̀ náà ni àmọ́ n tá à ń wí ni pé èèyàn gbọ́dọ̀ ní ní fíìwù rẹ̀ pé kò ní sẹ́sẹ̀ láwùjọ yìí kò ní sí bídíà kódà kò ní sí síríkù yọ wa èyí ń lèyàn ó fi wá mọ kí ni dẹ́wúrù kí lójúṣe tí ìsìláàmù retí lọ́dọ̀ ọ̀wọ́ tó lọ ń sàánú. ذلك كنتم من قبل فمن الله عليكم olúwa níbẹ̀ yìí náà di rí tẹ́lẹ̀ nù. fàmẹ́nà lọ́hùn ọkàn wọ ọlọ́run ó wọ ọlọ́run lọ́kàn sàánú ẹ̀yìn lọ́lẹ́yìn orin náà siratul mustaqim. ẹ n ò bí yín dáa ju àwọn tí ń rìn náà siratul jahim náà lọ ẹ̀yin náà tiẹ̀ ti rin irú ẹ̀ kọjá kazalika kuntum min qablu famanna Allahu alaykum torí náà kábí tètè lọ́n torí àsìkò ká máa mú ní point by point an-nadhara al-misaliya ila al-mujtama nígbà yẹn bá ti ń wo àwùjọ rẹ̀ àdúgbò rẹ̀ agboolé rẹ̀ nírí pé ní làwọn eléyìí kan ṣe rí báyìí gbìyànjú ọmọ àtún ṣe. nínú مظاهر القلوب الجرأة على النيل من أهل العلم ورميهم ورميهم بالعظائم ونبذ كلامهم إنه gbogbo ẹni tó ti gbọ́ sí bẹ́ẹ̀ torí ẹ ìlú tọ́lọ̀ ní gbé díẹ̀ ọjẹ́ ká ní experience rẹ̀ mo máa ń sọ fáwọn èèyàn pé nineteen eighty nine tèmi dé Madina tá a bá àwọn ẹ̀gbọ́n wa ń bẹ àwọn àlùfáà wa àwọn náà wà ń jòkó yín sọ lójú wọn nísìnyí. bá a ṣe bá àwọn àlùfáà wa ń jọ náà ó wù mí kí lóòótọ́ padà lónìí. àwọn ọmọ yàtọ̀ láàrin àfáà kan àfáà kan àfáà yìí sí bí àfáà yìí sí ò yìí sí. kódà mọ̀ pé à ń pa àfáà kan ní sálábí níta mọ̀ ní pé ahalu alẹ́ẹ̀lì ká àwọn àfáàní onímọ̀ ni wọn. tẹ̀ríjọ́ tó bá ti di pé irun tó ṣẹlẹ̀ láwọn ilẹ̀ lárúbáwá lónìí tá a bá tètè ké kó tó wọ̀lú tiwa náà. níjọ́ bá ti di pé ní atúnlé sọ̀bẹ sáàrin àwọn àfọ̀nsún náà àpá àfọ̀nbídíà o àpá àfa àti ń pò nǹkan o àfa àpá àti ń wọṣẹ́ o àfọ̀ oníṣúná náà tẹ́nì kó tún lè wá pé kílẹ̀ ń wá lọ́dọ̀ ẹ̀. ohun ètò tó tá a rí níbi lọ́lọ́ kí àwọn kan jò ní nínú àwọn àlùfáà wa kọ́ lọ́nkọ́ mọ́tà àtàlẹ́kùn àlàáfíà fún wọn ẹnìkan sọ̀kan fún mi ń jò ní nínú àwọn àlùfáà wa náà lọ sọ inú mi sì bàjẹ́ ó ní ẹ bá ìfẹ́ dákọ̀ wọn ni o ọ̀pọ̀lọpọ̀ yín lẹ́ mọ̀ wọ́n ẹ bá bàbá alámọ̀ sọ̀rọ̀ àwọn tiẹ̀ dọ́dọ̀ wọn jò ní wọn lọ rẹ̀ wọn lọ síbítù làwọn ti lọ bá wọn nítorí wàá bà wọn nu jẹ́ ni pé àwọn ọmọ wọn yóò kó lọ síbítù náà <laughs> àwọn ṣàbá níbi ìgbèrí bàbá bàbá ní ọsibítù náà náà tún ti ń wí fún pé ya sheikh ẹ ṣíráyò fulan asna aleika alùwọ sọdí lórí ààrẹ jí bàbá wà náà pé ya sheikh ṣe ìpínlẹ̀ rí sí i ẹni báyìí àfáà náà lẹni tí wọ́n rí báà sí wọn o ń sọ̀rọ̀ yín dáadáa ń jó ní ìbá sókùrọ̀ ni àbí àbí irọ́ ni àbí ń sòótọ́ ẹ̀dá kùn sí fatiwa lélẹ́yìn wọ́n ti bá a débẹ̀ téèyàn bá rí ọ̀pọ̀lọpọ̀ wọn wà láìkè ṣe màlúkù tí wọ́n ń wá irun tí wọ́n ń wá lọ́nu. ọmọ tó ń wí nǹkan báyìí ìjọba ìṣẹ́ra yókùn fì níjọ́ tí wọn náà bá di pé ń tọ́ ń bá kinu òun rìn náà gùlù tí àlùfáà àwọn àlùfáà ò wúwo lẹ́nu ọmọ kéwú mọ́ òun làwọn afáà máa ní luhumul ulama'i masmuma wa'adatullahi fi man yantahiku hurumatihim ma'luma àwọn àlùfáà ní ẹran àwọn onímọ̀ masmuma ìwọ ni o laysu ma'sumin òun láti wílẹ̀ kan kọ̀sádéhùn láàrin àwọn àtọ́lọ́n pé wọn ò ní sì yìí ìsìwí wọn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta òun ní ọjà àfimọ̀ pọ́ mi èèyàn ni wọ́n ọmọ kan gbọ́ òun jẹun yóò tẹ́jọ́ kan ní jamiu náà ni lọ́ba dáná sun fásitì bá rí pé ó ń bí díà ní ibùdó ajáre náà orúkọ ṣètà wíìlì ṣètà wíìlì wọn lẹ́nìkan náà kánná sí ìrà náwáwí àwọn tí ó sì tíì kanna sí ń lu ti wáyà yín náà ẹ mọ̀rú ahọ́n tí wọ́n fi ń sọ̀rọ̀ náwáwí ibn hajar tí wọn ò tó bá tẹ ẹsẹ̀ wọn. gbogbo ẹni tí àfáà súnà àfáà tó gbìyànjú lójú ọ̀nà tọ́lọ́run lójú ọ̀nà súnà anábọ̀ muhammed sallallahu alayhi wa sallam ti fẹ́lẹ́ lẹ́nu rẹ̀ ìrìn náà kíni ìrìn náà gbòòlù nínú màfọ́hírú àlùgbòòlù àlùjọ́rà kéèyàn láyà alànà ìlímẹ́ni. أهل العلم من مظاهر الغلو التسرع في التفسيق والتبديع والتكفير ìmá kẹ́jú ìmá yára pé tí ó sáà máa ya ẹlòmíì láà ni pé ọkà rájà àbí ọkà rájà sọkà rájà ṣẹ́gbọ́n tí ń yún tẹ bá rí tẹlòmíì bá wojúmọ́ tíra kan tí ń sà ń wò ń sà ń wá kálímà kan tí ó sọ pé lámàá yín ti di kèfèrí kí lọ fẹ́ gbà mẹ́. kódà èyí tí ò wí náà wọ́n máa wá lọ gbẹ̀hẹ́n sẹ́rí báyìí nítorí wí òun tẹ́ bá wá ka láì méjì sí ìsàlẹ̀ rẹ̀ yọ dantí ìgbọ́kúgbọ́ tó ń gbọ́yé lókè òun yọ dànù o àmẹ́nu yóò ń kọ́dà ẹnìkan sọ fún mi pé bí wọ́n ti máa ṣe ni pé wọ́n ti ní kinní tá máa fi tọ́ kinní tá bí kinní yẹ́lò nǹkan kan ẹ bá ti rí tíra àrùn wọn wọ́n wà á ti tọ́lé àwọn kankan bẹ́ẹ̀ ibi tí wọ́n fi ọkà nù ẹ wo bí ẹ wo bí o ti faraja kí lọ fẹ́ gbà ń bẹ ń pé ọmọ ẹ̀yà rẹ mùsùlùmí ọlọ́ọ̀nà opposite àwọn sọ̀hábì ànábì ni ọ́ inú tí wọ́n máa bàjẹ́ ni bí a bá lù sí yẹn lọ́ọ̀nà ìwọ sì tún lọ́ọ̀nà àmọ́ lọ ìdùnnú ẹlòmíì lónìí tó pẹ́rẹ́ ló ń súnà náà ni pé ó ti jáde eléyìí inú àwọn ọ̀nà téèyàn fi mọ̀ pé sóhun ti kọjá àlà ọ̀kanù nù. àtẹ̀sẹ̀rùn káàrọ̀ ọmọ yáàyàn láti pè èèyàn ń kèfèrí káàrọ̀ ọmọ yáàyàn láti pè èèyàn ní ombidia. nínú táwọn onímọ̀ júwe fún wa ni pé mímọ̀ zọ́hírí àlùbọ̀lù mímọ̀ zọ́hírí àlùbọ̀lù. àtẹ̀sẹ̀rùn fi hamli silah wàlfàtìkì bil arwah. وتدمير الممتلكات بغير حق gbogbo àwọn yìí tá a ti ń wíbọ̀ tẹ́lẹ̀ yìí step upon step ni ibi tí wọ́n padà wá já sí ládé yìí eh, layer by layer ni sẹ́rí kò ṣeé ṣe kí ọmọ èèyàn kọ́kàn dìde ńjọ́ kan kó sì pàdé èèyàn ẹgbẹ́ rẹ̀ kó sì tọ̀bẹ̀ bọ́lá àbí kó sì yìnyín ban àwọn nǹkan ti ṣáájú irú àwọn tó ti ṣáájú ni tá a ti ń kàbọ̀ yìí ó ti gbé sórí rẹ̀ pé mùsàmà màláìkà ló yẹ ká máa gbé kò yẹ kí irú àwọn eléyìí ọ wà láyé àwọn àlùfáà tí ó ké fún un náà wọ́n ti tẹ̀yẹ́ <laughs> lọ́dọ̀ ẹ̀ gbé sábà ní bàbá gbé bàbá kíní wo kódà àwọn ẹlẹ́lòmíì ti bá tiẹ̀ débi àwọn sọ̀hájà nẹ́bí ibùnú ibùnú ibùnú òun sọ̀rọ̀ kíní fún yẹn ń sọ̀rọ̀ ibùnú sọ̀hájà nẹ́bí ridwanullahi ta'ala alayhi tí ẹnjẹ́ padà wá líptò bá a bá rí kọ́ọ̀bù fún ni pé ẹ̀mí ọ̀wá ní jẹ́ nǹkan kan mọ́. ẹni tí wọ́n di fàwé jẹ ẹ̀yọ kó nu ìjọ láìláì làlá lẹ́nu pé kọ́ má gbé ayé mọ́ èyí wọn ò èyí wọn ò kọ̀ mú kọ̀ wúwo. kò sí ṣe nípìlẹ̀ tí ìbá ipá àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tá à ń fojú wò kínkìnkínkìn tá à ń kà látẹ̀kan yìí ń ti ń tàrà ń lera wọn ń lera wọn èyí tí ọ̀wá jẹ́ nàìjíríà rẹ̀ ní ti gbogbo wa ń lónìí ẹ̀mí ọmọ èèyàn wà yọ wà yẹ̀yẹ́ bí ìbá ṣe pé kìnní kéèyàn lọ kódà kí common sense ó sọ fún yẹn pé mọ́sálásí jimá kánú bó ṣe alùsùn ẹ̀yọ̀ kan <laughs> yọmọ wá jimá yìí <laughs> kéèyàn wá gbé mọ lọ rúbi àti bọ́ǹbù kọ́mọ ìsàláwà parọ́ mọ́ ẹ. àmọ́ ńgbà táwọn nǹkan wọ̀nyí bá ti tọ́ bá ti ṣáájú kò ní jọjú mọ́ òun náà bọ́ bá padà ronú sí ọgá ládùúrà àwọn eléyìí àbọ̀sẹ̀ nìkan àmọ̀rí. àwa ké fún gbogbo ẹni tẹ́mi bá yẹ̀yẹ́ bẹ́ẹ̀. gbogbo gbogbo hadith anabuwa muhammad sọ. gbogbo ayé alukur'an al-karim ma kana li mu'minin an yaqtula mu'minan illa khata'a. nínú asaru kan inna min waratatil umur nínú àwọn tí o pé bí yẹn bá pé wárọ̀tọ̀ ní téèyàn tọrun ara ẹ̀ bọ̀ tó wúwe mẹ́rẹ̀ lọ́rùn tó pé ní òun náà lọ́ọ́ tọrun ara ẹ̀ bọ̀ gbogbo ti jáde àwọn àfáà ní òun ní sáfìkì dèmà àwọn onímọ̀ ní nínú rẹ̀ ní kíni kẹ́gbẹ́ ẹnìkan tọwọ́ rẹ̀ dáadáa ọgbẹ̀mí èèyàn ẹ̀mí èèyàn wá jọjúmọ́ nínú asaru kan tún wá pé wọn là nẹ́bùa muhammed sallam nà ká sí ilé ọlọ́kàába gbé huruma mùmíní kan lọ́dọ̀ ọ̀wọ́ ọlọ́run huruma rẹ̀ ju huruma kàábà lọ bí kàábà ti ní huruma tó àmọ́ wò kò ní bí ó gba àwọn nǹkan wọ̀nyí bá ti ṣáájú kò sí ẹ̀kọ́ sẹ́sùn kan lẹ́yìn <laughs> àpò kọ́lọ̀ kí wa. lẹ́yìn tá a ti sọ fúnra wa àwọn mọ̀bọ́ ìrù gòlówì yìí àwọn mọ̀bọ́ ìrù mi wà tẹ́mi ọ̀rántí o mẹ́nu àwọn bàtà mẹ́nu bàyí náà mo rò pọ́ kọ́tà cross ọ̀pọ̀lọpọ̀ níta àmọ́ rí pé ẹ̀hìn bẹ́ẹ̀ bá ti ń ṣe nǹkan báyìí gbólóhùn nu o. mo wá tún fẹ́ ká tiẹ̀ wo pé asbabul gulu àpẹẹrẹ àṣejù ẹsẹ̀ wọn ìmáàmù asbabul gulu fi dì kí ni wọ́n ń fà á àti rí àwọn àpẹẹrẹ rẹ̀ tẹmọ̀pá pẹẹrẹ ni pé bí ìgbà tí ń ti ń rẹ̀yàn díẹ̀díẹ̀ nígbà táwa bá tó rí ìgbà tójú rẹ̀ pọ́n <laughs> táwa gbà èyí ṣe kí ló ṣe yín bẹ́ẹ̀ kó tó di ojú pípọ́n nì sẹ́mọ̀ pé àhà ibẹ̀ ń la wá fẹ́ lọ nìsín ngbe koko bá ti jọ lójú yẹn gbàngbà ẹ̀ ní mọ̀kọ́ rẹ̀ àmọ́sẹ́jọ́ tí ó bẹ̀rẹ̀ sí rẹ̀ ni lọ́jáde jọ ń kọ́ òun ló fi yẹ kí a sọ̀rọ̀ lórí kí làwọn asbab àwọn tí ń bí àwọn tá a wá ń rí tí ń jẹ́ màgọ́ hírò yìí pàtàkì jùlọ màgọ́ hírò eléyìí tá a fi parí rẹ̀ yìí tẹ́mi ọ̀ fẹ́ jẹ́ nǹkan kan báyìí. asbáàbù yẹn pọ̀ sásìkò lè gbà wá àmọ́ ní láti sọ ní kúkúrú ń pín sọ́nà méjì aláwọn asbabun kharijiya tí èsì pé àwa gan ọ̀ lọ́wọ́ sí àwọn kan ní ni wọ́n kó bá wa àwa láwọn asbabun dàfìlìyà àwọn asbabu táwa gan hun fúnra wa bí pé àfọwọ́fà ara wa àwọn yóò náà pọ̀ nínú àwọn tí ń fa gbogbo ń tà rí yìí tó jẹ́ pé mo láwọn kan ni wọ́n kó bá wa mo sì rò pé ó yẹ ká sọ̀rọ̀ débẹ̀ náà torí pé yàn bá rí bí bí gbogbo ayé ti dì lónìí yìí pàtàkì jùlọ gbogbo bíi tí mùsùlùmí bá wà á ti fẹ́ di pé bí wọ́n bá rí yẹn tí yẹn wọ jàlábíà lásán wọnú pléènì nísìn wọ́n fẹ́ wẹ́ nìkan pé kó jókòó tí yẹn pé àtúntún nírun gbà nígbà tí wọ́n bá ti dìde ẹ máa sọ o ọmọ ẹ bá lóun lọ tọ́ílẹ̀tì <laughs> torí pé wọ́n ra àwọn kan tí ń wọrú ẹ̀ kí <laughs> tí wọ́n ṣe bẹ́ẹ̀. nínú tí ó fà á tí a sì gbọ́dọ̀ má máa sọ wọ́n fẹ́ gbọ́ o wọ́n fẹ́ gbọ́ èyí táwọn alágbára ayé náà dálẹ̀ pọ̀ mbẹ̀ àwọn tí wọ́n ń pera wọn lálágbára ayé lórí kíni àbòsí tí àbòsí ń wá hàn débi pé gbígbà tí yẹn pèsè ń tọ́ bá ṣe tí yẹn bá wá wo ìtàn ìtàn ìtàn àgbáyé ní nǹkan bí ọgọ́rùn-ún ẹdín sẹ́yìn àwọn ọmọ yìí tó ti ṣáájú o bọ̀dé díẹ̀ táwa lè kà nínú àwọn àbòsí bàbá kó àbòsí mẹ́wàá kalẹ̀ lágbàáyé o mẹ́sàn-án lọ jẹ́ nàṣíbù ti mùsùlùmí ń mẹ́sàn-án lọ jẹ́ pin ti mùsùlùmí ń àbòsí táwọn alágbára ayé ń ṣe láti bí ọgọ́rùn-ún ọdún bàbá kó kalẹ̀ pé ah, àbòsí lélẹ́yìí àbòsí lélẹ́yìí bẹ́ẹ̀ yẹn bá wádìí ẹ̀ fínífíní ẹ̀ rí i pé ta ló jẹ́ fíktìmù mẹ́sàn-án bẹ́ẹ̀ mùsùlùmí ni. nínú èyí tí ó pọ̀ jù kọ́ra gbogbo wa la ké inú nígbà tá à ń kọ́ hajjọ́rò la alámìlẹ̀ ìsìlámù àmọ́ ewu wa pé psychospicot <laughs> ètèfà péyà tó psychospicot. ara ọ̀pọ̀lọpọ̀ ní tí ò jẹ́ kílẹ̀ lárúbáwá kó tutù lò nínú ní tìtorí páwọn kan ṣàbòsí wọn lẹ́ni ó su ni ó lọ́gbàgbé ẹni ó kó òun ò ní ṣe kíni òun ò ní gbàgbé tẹ́bátì ìwà ara wọn kan tábà ń tọ́ ẹ fi wọ́n lẹ̀ ẹ̀ẹ́rì ẹnìkan àbẹ́yẹn méjì tó pé fi wọ́n lẹ̀ ń bo òun náà ó tún wá pàṣẹ sọmọ tó bí <laughs> òun náà pàṣẹ sáwọn kí lè ń sa ẹ̀kẹ́ spíkọ̀t ní 1916 téèyàn náà lè lọ́ọ́ wò ó kọ́ àwọn lárúbáwá ìlú mùsùlùmí wọ́n ń bẹ lábẹ́ àwọn atrak nígbà náà adáwọlá lọkùnmáníyà àwọn náà sì ní ọtí àwọn lọ́rùn àwọn fẹ́ẹ́ gba òmìnira wọ́n wá àwọn náà lẹ̀dí àpò pọ̀pọ̀ máwọn western world àwọn èbó táwọn yìí pé ẹ sọpọ́ọ̀tì wa òun náà ń pè ní world war one alḥarbul alamiya alula pé ẹjá àjọ kojú àwọn àwọn tọ́kì jọyìn àwọn àwọn Italy nǹkan kan ẹ̀rá wa tí àwa jẹ́ kínní Amẹ́ríkà UK nǹkan ẹ̀yẹn kún wa bí a bá ti borí wọn òmìnira tẹ́yìn náà lẹ́yìn ń fẹ́ wọn ní rọrùn ní ọ̀wà ntóge ti gbogbo lárúbáwá tẹmọkọ máa yá wọn ní Turkey mùsùlùmí ni wọn àmọ́ àwọn náà fẹ́ bọ́ gbà èsè <laughs> gba òmìnira tí world war one ó tó parí àwọn ọkùnrin méjì èèyàn méjì ní jẹ́ psychist picot ó nù tán psychist ó kọ̀ kan nù picot ó kọ̀ kejì nù mo rò pọ̀ kan wá from France ọ̀kan from UK àwọn méjèèjì ni wọ́n lọ ṣe meeting ni tí àwọn ìjọba wọn rán wọn pé ẹ sáfihàn lẹ o bíjà bá parí tán ìwọ mú ìwọ mú ràákì ṣé káfẹ́yìn ní Súríà sẹ́yìn ọ̀fẹ́ misira bí wọ́n ṣe pín gbogbo ilẹ̀ Lárúbáwá eléyìí sọ̀rọ̀ àhesọ o cycles picot s i k e s dash p i c o t of the nineteen sixteen àwọn wá ní tọ ìjà ti tán o àwọn Túrúkì di ọtán kèé tán àwa ni a di new colonial masters fún yín gbogbo ní tilẹ̀ lárúbá fi wọ abẹ́ àwọn èèbó ìpìlẹ̀ rẹ̀ nù. òyì tẹ́lẹ̀ mi ọmọ lárúbáwá mi ọmọ mùsùlùmí mi dọ̀la nínú àwọn àbòsí tó hàn ká má wàá sọ àwọn àbòsí pẹ́pẹ̀pẹ́ èyí tí ó jìnnà tí gbogbo owó tètè rántí ni ti ń ṣẹlẹ̀ ní Palestine táwọn kan mọ̀ pé láti ń tó lé láàdọ́tọ̀ ọdún ẹjá wa náà mọ̀ darí ara wa láàrin àádọ́tọ̀ ọdún yìí ẹ wá wo àwọn ibi tí wọ́n ti gbà láàyè pé ẹ̀yin náà máa lọ ẹ̀tí tó dá dúró fúnra yín gbogbo ibi tí ì bá jẹ pé mùsùlùmí ní ń jàjà òmìnira ń rí gbà tí ń wínú àwọn kan wá ń jà tiwọn láti. ní tí mo fẹ́ sọ ń bẹ̀ ni pé sẹ́rí kínní yìí ó ti tó polú ọjà bùdúwù táwọn alágbára yìí náà bá fẹ́ gbọ́ àwọn nǹkan wọ̀nyí sẹ́ àwọn gan tó máa mákẹ́ẹ̀tì <laughs> gòlúwò gbẹ tẹ́bẹ́ rí tí wọ́n ṣe ṣe eléyìí dáa láàrí ẹlòmíì tààrọ̀ ó bù lóòótọ́ gbẹ̀ ẹ́ẹ̀ ní táwọn ẹni <laughs> tí wọ́n ṣe fún wa nu à nítorí bá gbà ní o bàbá báwa ọba tiẹ̀ lágbára ká kojú yín lójú ìjà bó ṣe ká máa kojú yín lábẹ́nu ẹni abárímú nu yín eléyìí ń bẹ nínú al-asbabu al-kharijiyya. bọ́ wọ́n fẹ́ gbọ́ o wọ́n fẹ́ gbọ́ o ìtàn ni kò sì lè yí padà. àwọn àbòsí tí ń ṣẹlẹ̀ lágbàáyé ọ̀pọ̀ nínú àwọn àbòsí wọ́n lé àwọn kan já pléènì ní Libya àwọn sọ̀pọ́ọ̀tì ẹnìkan já pléènì àmọ́ ẹ mọ iye tí wọ́n san lórí ẹ̀mí kọ̀ọ̀kan ẹ kí ni wọ́n ń pè àbá àjáwárí local bay àbí kí ni aha owó tí èèyàn ní lọ́lọ́wọ́n bá kó sí mọ́ yẹn owó tí ò ní tó sí mọ́ láyé òní wọn ní ẹnì kọ̀ọ̀kan tí ń bẹ nínú pléènì òye tẹ̀sán ni gbogbo ẹ̀ ń àsán. bẹ́ẹ̀ bá wá kọ̀m̀pìà rẹ̀ gbogbo ntẹ́yìn náà lè find out ní o bí wọ́n bá wá pààyàn ní Afghanistan ẹni tí wọ́n bá sanwó ẹ̀mí fún tọ́pọ̀ ní ọgbà kàmùsùmíà dọ́là rẹ̀ five hundred dollars ẹ̀mí tí mùsùlùmí ò ju ọgọ́rùn-ún márùn-ún dọ́là lọ ẹ̀mẹ́mi tìyín gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ti tó ẹni ọba fẹ́ lò ó tí ìpolú ọjà gbùlùgbéà síbẹ̀ yìí náà rí torí náà bọ́lọ̀ ń bá ní káwọn náà gbọ́ bí nìkan káà ti ń wí àwọn ti ń wí fún wọn náà ń wí àmọ́ wọn ò tí ì gbọ́dì sìn gba à ẹja ẹja lísìn sáwọn ará bíi náà ẹja yọ torí ọ hàn sí gbogbo ayé lónìí pé àwa mùsùlùmí tí à ń ṣe aláṣejù pọ̀ ju àwọn aláṣejù lọ a máa ń sọ fún wọn pé ẹyọ tí àwọn aláṣejù nu wọn mọ gbẹ́sẹ̀ lé ẹ tí ayé òfin ní gbádùn ẹ̀yin náà mú kó mẹ àwọn náà ṣe tán àti mú kó lódodo ọ̀rọ̀ àwọn náà ṣe tán láti mú kó tó kádálẹ́yìn odó báwọn káwa bọ́ síbi al-asbabu ad-dakhiliya àwọn wo ni àwọn okùnfà abẹ́lé pé bóyá nírú ìjókòó tiwa yìí ọlọ́run lè kíkà gbára tiwọ́ ká pétọ́ jìnnà sírù nǹkan báyìí kọ́ má bàa dá láṣẹ jù nínú ẹ̀sìn. as awwal olúwa sọ fún wa nínú alukur'an alkarim wípé ẹ̀jẹ̀ ń káyà náà fún wa. هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب آية يجو يواقي آية القرآن الكريم لوري شريسي تولوا سوكالي قولوا أني منها أولون قالوا بيو منها منه آيات محكمة وأخر هن هم الكتاب وأخر mutashabihat àwọn àyà kan bẹ tí ò sẹ́sùn kan lẹ́yìn àpò muhtamal tá a mọ̀ pé a pọ́nbélé ìtọ́lọ́hún ni at the same time àwọn kan bẹ tó yẹ pé mutashabihat ó ṣe é yí irú èyí táwọn kan yí lọ bí wọ́n ń yí lọ yìí òun làlùkùránì fi wá ní fa amma alladhina fi qulubihim zaygun fayattabi'una gbogbo ẹni ẹ bá wá rí i tí ọfẹ́ rìn náà gùdúwù ntí ọfà ni pé ńjọ́ tó bá ti jẹ́ pé níbi mùtàṣábíù yìí bí wọ́n bá kéwú kéwú mùtàṣábíù lọ́ọ́ máa wá bọ́ọ̀ bá béèrè béèrè ìbéèrè kíni <laughs> mùtàṣábíù kùránì lọ́ọ́ máa wá tó bá ṣe báyìí ńkọ́ ẹ̀ ṣe bóun náà ló ṣe báyìí wọ́n sọ̀tàn kan jọ kan mo ní baba Albani ẹnu wọn mo ti gbọ́ nínú muhadara àwọn kan Allahu yarhamu rahmatan wasi'a. wọ́n lé àáfàá kan ọlọ́mọ tí máa bá tó bàtà àwọn àáfàá tí máa jayé ọkàn mi ò nù bàtà ọkàn yẹn o ọmọ yìí sì máa tó lóòótọ́ yóò nù yóò tó ọwọ́ adijọ́ kan àmọ́ bọ́ gbàgbé ni bóun náà sì fẹ́ẹ́ <laughs> bọ́ fẹ́ bèrè nǹkan lọ́wọ́ àáfàá tá a fò fún ni nígbà àwọn bá rí bàtà wọn wọ̀ kọ́tà tó bàtà fún àáfàá. bàbá Albani nígbà táwọn fi wà ní Albania nìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ o kparata afa yóò ṣe fatiwa ẹgbẹ́ kí ló wí ó ní ọmọ yìí wẹ̀ lọ́mọ o wà káàfì wá ó <laughs> di di kẹfẹ́rí lérí kíni <laughs> lórí onúbàtà afa <laughs> ẹ o ní bẹ́ẹ̀ ni ó ní tìtorí pé ẹ máa wò ó ní ti ọlọmọyìn náà fi ń da làákàyè ayé wúlò nínú o ọmọ wa tó lera àwọn ẹwà rò pọ̀rọ̀ gidi ni ẹ torí pé ní ntòsí yẹn ó tún mọ̀ pé lam yahtarim al-alim kọ̀ọ̀kan àfààrẹ̀ lé ni àwọn náà gbà tàbí ọmọ yóò ṣe dáa ọ̀kan àfààrẹ̀ ọ̀ àtàǹbẹ̀ wọn. ومن لم يحترم العالم لا يحترم العلم ẹni tí ó bá sì pọ́n àfáà lé àfáà ìmọ̀ tá a fa àwọn ní gan ní tábùkù ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀dà wọ́n máa ń lámì àtà ẹni tí ọba pọ́n màlẹ́ ńkọ́ kílẹ̀ màá ti ń ṣe yẹn kílẹ̀ màá tó ń ṣe yẹn ẹni tó ní ìmọ̀ gan ni ọ̀pọ̀ lé ẹni tí ọba sì pọ́n ẹni tí ó ní ìmọ̀ lé ọ kèfèrí àbí kò kèfèrí ẹ lọ gbọ́nu bàbá bá yín àwọn bí ọ àwọn wá bí gbé man qa'ada hadhihi al-qa'ida tá ń fọ nǹkan ìdá ṣètọ́ ní tó ń gbé jù. ẹgbẹ́ ẹnìkan ṣe kinní kan ẹ wà rí ẹlòmíọ́ ma wá tó bí falisafa ẹ tó bá ṣe báyìí tó ọjáde àbí ọjáde sọ wọlé àbí ọwọlé ẹ dákun ẹ já fura sí i. òun ní ọ̀rọ̀ Ibn Umar tí mo wí lẹ́ẹ̀kan ẹ jẹ́ kí n wá kà á nísìnyí ọ wà ansabuhuna. Abdullahi bin Umar radiyallahu anhu kọ́lá fi ṣàròrí ìyá àwọn kàwáríjì tí mo wí lẹ́ẹ̀kan nígbà tí mo máa rò fẹ́ sọ̀rọ̀ ń pa wọn. kọ́lá innahu yàrá òun ṣìrọ̀rọ̀ khalqillah. ìbùdó máa rò lóun ò rí ẹ̀dá ọlọ́run tó burú tó tó wọn àwọn ni wọ́n burú jù lọ́dọ̀ ọlọ́run. àwọn wo àwọn táwọn gbà pé imáni tàwọn àlí àti muhawi yóò tó kankan. ìbùdó máa rò ní bí wọ́n bá ń wẹ̀ ni ó burú jù lọ́dọ̀ ọlọ́run unzilat fil kufari faja'aluha fil mu'minin intalaku ila ayatin unzilat fil kufar faja'aluha fil mu'minin wọ́n sì tójú bọ àyà alukurani tọ́lọ́hún tí ń sọ̀rọ̀ ń pa àwọn kèfèrí nígbà táwọn ọmọ tu fáyé wọ́n wá ń ṣe kínni wọ́n wá ń túmọ̀ rẹ̀ pé àwọn tí ń kírun tí ń gbáwẹ̀ tí ń ṣe la ilaha illallah lọ́ba yìí níbi ọlọ́run bá ti ń sọ̀rọ̀ kèfèrí kéèyàn máa wá àpla irú rẹ̀ sí mùsùlùmí tó ṣe pé mùmíní ni àmọ́tàtìtì Ibn Umar ní arahum shirara khalqillah àwọn ni wọ́n burú jù lẹ́dà ọlọ́run torí náà al-Khatib al-Baghdadi mọ̀rọ̀rọ̀ tí wọ́n náà ń bì àwọn náà sọ̀tàn kan tí ó kọ́ wa lẹ́kọ̀ọ́ láti mọ irú ìmọ̀ tẹ̀lé mutashabihatu wọ́n ní láàyè al-khalifa al-ma'mun min al-khulafa al-abbasiyyin ọ̀kan nù àwọn kàwárí ju alátẹ̀jù ọ̀wọ́lé wa bá al-ma'mun ọwọ́ ake àyà yìí fún ma'mun àyà kan tá a wílẹ̀ kan wà bẹ́ẹ̀ tọ́jú ọ̀nà wa man lam yahkum bima anzala Allahu fa ulaika humul tí ọba ti fi ntọ́lọ́ ń dájọ́ o irú wọn ní kíni àwọn ní kèfèrí fa qala lahu al màmúnù ni ẹ̀ẹ́n ọlọ́run wí bẹ́ẹ̀ oní ọlọ́run wí bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ní alukurani kó o ló ti mọ̀ ó sojú ẹ̀ ń jọ́ ti tọ́sọ̀ kalẹ̀ ni àwọn náà kò sojú wọn ó ti wá mọ̀ kọ́lá má délé ìlú kà kọ́lá ìjìmáàrú àlùmà ìjìmáàrú àlùmà gbogbo àwọn àfa ni wọn ajímọ̀ wò pé ayà yìí ń bẹ́ẹ̀ ní alukurani ìjìmáwù ló fi hàn wá pé ìyẹn ni pé ìpanupọ̀ pọ̀sáfà tó di yẹn nínú pé àyà yìí ń bẹ ní kíni ẹ wá gbọ́n tí màá múnu wí. ọ̀la fàkàmà rọ̀bì tàbí ìjìmá ìhìn fi tẹ̀nzíl fọ́rọ̀bọ̀ bí ìjìmá ìhìn fi tàwíl. fàkàmà rọ̀bì tàbí ìjìmá ìhìn fi tẹ̀nzíl fọ́rọ̀bọ̀ bí ìjìmá ìhìn fi fi ìwọ́n tó mọ̀ pé ìjìmá àwọn àfa àjọhùn lójú ọgbà béèrè ìjìmọ̀ wọn bó wọn ti gba àyà yíyé wọ́n wí tiẹ̀ lónìí bí ìjìmọ̀ wọn bá lè ṣiṣẹ́ pé àyà yìí sọ̀kalẹ̀ ẹ dákun sí ọ̀rọ̀ yẹn sóyé gbogbo ntí ìjìmọ̀ ti parí tí wọ́n ti close yẹ bí àṣà àwọn eléèbó wọn á ní kéèsì kan ti wà closed ẹlòmíì tí ò tó nǹkan kan lónìí sì ń rí òpin rẹ̀ kódà àwọn àlùfáà kan ṣe débi pé إنكار الإجماع قد يكون كفرا kéyìn ó ṣe ìnkaaru ma ajima àti àléyìn umma dúró lórí a ma ajima àti pé àyà yìí o báwọn sọ abẹ́ ànábì ti gbọ́ ni hadith yìí o inú ètò pọ́pùlà jù kó lò bédè àti ń dọ̀láàlà wà kó lò dọ̀láàlà tí ń fi ẹni tí ń yẹ kí sísọ kan tó tó ipe tí ẹ gbàgbé gbogbo yìí tó ń wí òun bá ń na ká kínni sọ̀hábì ànẹ́bí ẹ̀yọ̀ kán tọ́lẹ́ni ọba fi síbi mu gàrí àdìgínà ló fi mu yọ wọ̀ ná títí ẹ̀ na ká sísà abẹ́ kan lẹ́yẹ̀jì kò ń náà lérí nígbà tó wàá mọ̀ pé àwọn sọ̀hábì ájìmọ̀ òun ẹnu wọn papọ̀ pé níta ànẹ́bí wí ni o lẹ́yìn tẹ́ ẹ bá dé lẹ́yìn bá ń gbọ́ nǹkan mi yé òun ni màmúnú pé. كما رضيت بإجماعهم في التنزيل فارض بإجماعهم في التأويل kìí ṣe pé àyà ikán sọ̀kalẹ̀ lásán àwọn náà ké wọ́n gbọ́yé bóòlù àwọn gbọ́yé lánàá gbóńbẹ́ ọ̀pọ̀lọpọ̀ tí ń da ẹ̀sìn rú lónìí mẹ́tẹ̀ẹ̀tì bá ìlmùtàṣà àbíháàtì yìí ni àìnáà ní ìjìmá òsálàfíl ummah nínú àwọn ìpìlẹ̀ òṣùlù àdìlà ṣẹ̀ríà sì ní kíni al-ijma' fa inna ummati lan tajtami'a ala dalala torí náà inú àwọn àsìbáàbù àwọn ntí ń fa ntí ń fa àṣejù ẹ̀ṣẹ̀ ntí ń fa àṣejù nínú. No mò ń wí repeatedly ẹnìkan pa àwọn àfa àtà ń wí yìí bàbá bombaasi ni bàbá abinusẹmẹni ni bàbá alibani àwọn tó ṣáájú wọn tó ṣáájú wọn alimami malik alimami shafi'i asahaba ridwanullahi alayhim ẹnìkan pé màsúmù ni wọn àmọ́ ẹjẹ àgbà kó níbi tí wọn kéwú dé káyé tó gbà pàápàá ni wọn. ara àdánwò ni pé ní ẹni ó yẹ kó tẹ́tí sí yàn tí wọ́n bá ń tẹ́tí sí àdánwò ni ẹni ọyẹ kóun gan ọmọ wá kẹsẹẹtì kí pé ẹ dákun kí ni bàbá wíyàn yìí tó ikú ńlá wá ń ta sọ di àdánwò ń kọ nàìjíríà yìí ǹtí ẹ dọkítọr ǹtí jáde jámíà ẹ bí n bá wálé tí wọn pè mí sí orí rédíò pé wọn á sì fatiwa ẹgbẹ́ kí ni wọ́n pè mí àwọn àfáàgbà láti Saudi àfáàgbà mọ́ mo rí pé bí a ti kó bára wa nù. No a ma fanra wa a kọ́bẹ́kọ́bẹ́ àwọn láti mọ àwọn àgbà apá akóbára púpọ̀ lọ́nà ẹbẹ̀ ni ẹ wàá fún ẹlòmíì yọ mọ̀ wọn rẹ ẹlòmíì bẹ́ẹ̀ bá fún wàá gbogbo padà dé ayé fi ibi anabi lẹni tí o tó kọ́ da sọ̀rọ̀ ni ọmọ wa da sọ̀rọ̀ wọn ni mani rọwọ́ yìí bẹ̀rẹ̀ qala rajulu taafi yatakallamu fi amri naam aw fi amri naam torí náà eléyìí náà bẹ́ẹ̀ nù tọ́ yẹ ká fi èsì ah, ó níbi àwọn bàbá bá ní kéwúdé èèyàn ọgbọ́dọ̀ kan wá gbígbà tí ẹlòmíì gbà tó kàn yọ ọyọ wọn jìjà báyìí gbé kọ́dà wọn sọ fún un pé a ṣé kàlùbá ní báyẹn sọ fún un pé ànábì wí bàbá bá ní ọ̀ma ànábì wí ó yẹ kí làákàyè ọ sọ fún yẹn wàláì kìí ṣe pé mò ń rìpíìtì ẹ wàláì èmi ọ̀rẹ́ bá bèlíìfù pé màá súnmù làwọn àfa àwọn yìí kọ̀tẹ́ nìkan náà àwọn àfa àwọn yìí tó gbà pé wọn ò lè ṣàṣìṣe àmọ́ ó níbì kan ẹnìkan ní gbogbo bóyá ti ń tẹ̀ ń fa náà ni pé sẹ́mi pé kò síbi tí wọ́n ti hàn róòlù àfa àwọn àwọn tó jọ àwọn àfóúnṣẹ̀rí àṣẹmọ̀ báwọn làwọn lọ́ọ̀yà àwọn oníhòfin àgbáyé bí wọ́n bá pé èèyàn pé kó di lọ́ọ̀yà lẹ́sìn ọmọ ẹni ó di lọ́dún yìí nọ́mbà rẹ̀ ṣáájú tiẹ̀ tí kú yọ ọmọ àmọ̀ pé ni kọ́dà bí wọ́n bá pàdé ńkọ́jù wọ́n sọ fún ọ̀gá rẹ̀ ni ọ̀gá rẹ̀ ẹni oníbàyàgbà tí sí tí sí kéwú ẹ̀kọ́ wọn kéwú àwa ni ká kọ́ra wa àwọn àlùfáà wa lẹ́kọ̀ọ́ ni tíyẹn bá wo báwọn sọ̀hábì àwọn kọ́dà láàrin ara wọn wọ́n mọ kàtígórì ara wọn wọn aláwọn kan ní al-asharatul mubashsharuna bil janna wọn aláwọn kan ní ahlu badri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí náà ẹ dákun eléyìí ò náà ẹni tí wọ́n bá ń fọn kọ́mọ bẹ́ẹ̀ o kọ́mọ gbà fífọn torí pé èmi ò ní dáùtù ń bẹ pé bẹ́ẹ̀ yẹn bá mọ kéwú ó ní ìdí tajarubil hayat ó nídìí kíni ó nídìí experience ayé ẹ máa wò ó pé àwọn fatiwa míì ya bó làwọn bàbá kan ṣe sọ tọrọ yìí ibi tó ju tiẹ̀ dé nìwọ sọ ọmọ ìwọ ọmọ tí ó jẹyìn rẹ gbọ́ ẹlòmíràn kan ju fatiwa kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àdánwò tó bá mùsùlùmí láyé lónìí fatiwa kọ̀rọ̀ yàrá ẹnìkan ni but àwọn àròsìkò náà fil ilmi irú ẹ̀ ní Umaru kọ́ wọn bí ọ̀rọ̀ ńláńlá bá dé umaru yẹn lọ ké sí gbogbo àwọn alùbádìrì wa ẹ wá fojú ìgbé tẹ gbé ànábì tẹ bá ànábì gbé yàtọ̀ fún kéwù torí náà eléyìí náà ń bẹ nínú àdánwò tawalli maratib al-qiyada al-ilmiya man laysa laha bi ahli tọ́yì nínú àwọn asibáàbù. التعامل غير الشرعي في معالجة القلوب fikiriyan gbogbo ẹ̀ náà la máa mẹ́nuba eléyìí náà tún bá àwọn alágbára ayé àtàwọn alágbára tiwa ń tòsí yìí náà bọ́lọ̀mbá làwọn náà gbọ́ eléyìí náà bá wọn wí. sẹ́rára ń tí àwọn mọ̀bọ́ ìrù ta kà lẹ́ẹ̀kan ní pàtàkì jùlọ mọ̀bọ́ ìrù ń fún violence tí òjò tì tán ara ẹ̀ ni pé bàbá la fẹ́ wá oògùn sí àṣejù èyí ṣe tá à ń mẹ́ni táwa náà mọ̀ fi ọ̀sẹ̀ kódé tó pọ̀jù nígbà ẹni tí ó ṣẹ̀ gan-an òun ni ọ̀pẹ ń bi ìyà ju ẹni tó ṣẹ̀ gan-an lọ. ẹ wá rò pé èèyàn ṣàbòsí kọ́lọ́wọ́n ọmọ gbìjẹ gbogbo àwọn tí ń bẹ ní ọwọ́ tẹ mọ̀ pé wọn ò ṣe nǹkan kan wàláyà rọ̀ ẹ̀jù wọn lẹ̀ o torí pé báwọn eléyìí bá ń jí lóru gbogbo òru jọjọ tí wọn bá ń lò mẹ́ẹ̀ tí wọ́n bá ń ṣe pé ilé gbogbo òlu igbe gbogbo wọn sì fi mí sí àyè tí wọ́n sì mọ̀ pé ọlọ́run ló wọn dáhùn o dáwọ́ tó lè mọ̀ fún lóhùn pé àdúrà tẹni tá a bò sí tó bá ṣe olúwa ní kò sí gàgà kan láàrin ẹ̀mí rẹ o lára eléyìí just ànàmọ́gbó eléyìí ọ̀tọ̀ ní tá a rán wọn ọ̀tọ̀ ní tí wọ́n rán àwọn ECOWAS gbogbo òlu West Africa èyí tí wọ́n láwọn fẹ́ jókòó máa sọ nísìnyí pé. wọ́n bá nu nìkọ́ọ̀bù gbogbo West African countries níbi pé àwọn kan wọ nìkọ́ọ̀bù wọ́n fi ṣe ń tí ọ̀dà yes ọ̀dà bẹ́ẹ̀ ó yẹ ti bá nu ṣáàtì ti pẹ́ torí pé àwọn ń fi ṣe ń tí ọ̀dà ti pọ̀ àbí ó yà á rí i pé wọ́n bá nu bùbá àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ olè tí wọ́n mú Nàìjíríà yìí wọ́n ẹ padà ń bẹ́ẹ̀ bàbá fẹ́ ká lékún bínú ọba wa kí nàìjíríà ọmọ tẹ̀lé wọn lọ rú bẹ́ẹ̀ o àwọn òfìgbà kan kọ̀ súnà kan tí ó sọ̀pọ́ọ̀tì ń tọ́lọ́run ọ̀ sọ̀pọ́ọ̀tì wọrọ aṣọ kan ṣe nkankan kan àbẹ́ ẹnìkan irú yìí náà ò lè náà tó ẹnìkan lè ń dò ní mú yẹn rú ara ń tí ò jẹ́ kí àwọn àmọ̀bọ́ yọ̀ tán في معالجة الغلو فكريا من الأسباب غياب الوعي بحرمة المسلم وحرمة دمه وماله لكم يا الفاوى اليوم جاد النوى والليكشوز او دروس كدا يباتاكي حرمة ايوو مدبه مسي tí ń bẹ lára ẹ̀jẹ̀ mùsùlùmí. Ah, kọ́dà bó ipá eh, àdéhìí tá a máa ké náà ni pé alimusulmi ala alimusulmi haram dámuhu wà máàlùhu wà iribuhu. ó yẹ kí á tàwọn èèyàn jí padà pé eh, gbogbo ránran gbogbo ránran yìí gbogbo ìdán bá kì í bẹ́ẹ̀ mi ẹnìkan bá bọ́ lọ́wọ́ rẹ̀ à ah, kọ́mọ̀ ìkébi tí gbogbo òun àtàwẹ̀rẹ̀ àtàjèrè àti sàkáàrí òun sínú o. ẹ̀já ma dẹ́rù àwọn èèyàn débẹ̀ òdodo ni torí pé àfi kí á dá a padà káwọn èèyàn pé áá ń rọrùn kọ́ ni kí ẹnìkan kàn àtẹni ọ̀sẹ̀ àtẹni ọ̀sẹ̀ alọ́bì kan ń wẹ́ wá pààyàn mẹ́wàá hmm? kódà bí àwọn ẹni yìí kódà bí wọ́n ṣe mùsùlùmí torí pé a gbọ́dọ̀ sọ̀rọ̀ débẹ̀ ká má sọ anabi ló wí anabi sọlọ sọlọ ní mọ̀nkọ́tàlá mu'ahada mọ̀nkọ́tàlá mu'ahada anabi lẹ́ni ọba pa ẹni tí èsè mùsùlùmí ni o àmàdéhùn ń bẹ láàrin àtẹ̀yìn wọn ẹ̀ sínú jà torúpẹ́ lómi ọmọ pé islam pin mùsùlùmí kẹfẹ́rí tẹ̀ ẹjọ́ ń jà àti kẹfẹ́rí dígínní tí ò síjà láàrin yín anabi ní kẹfẹ́rí tí ọjẹ́ mu'ahadu ẹni ọba pa lamyẹrẹ rọhí àtàljanna anabi ni kò ní gbóhùn àljanna bẹlẹ yọ wọ hadithun sahih kí ni ń jẹ́ muahadu lóde ayé tòní ẹni àjọ gbé títí títí bùlù kan náà lọ́wọ́ ẹ dákun sí àwa nù jànú torí ẹ dákun ó yẹ káwọn àlùfọ ọmọ sí àwọn èèyàn létí àwọn nǹkan wọ̀nyí kéèyàn ọmọ rò pé lòún ń ṣe ntọlọ́run ò sì bẹ́ẹ̀ òun ní ń ṣe. ẹ̀mí ọmọnìyàn generally pàtàkì jùlọ ẹ̀mí mùsùlùmí ó yẹ ká dá orúmọ rẹ̀ padà káwọn èèyàn mọ̀ pé ìtẹ̀jẹ́ ní ìtẹ̀jẹ́ èèyàn sílẹ̀ kìí ṣe ń tó rọrùn o ọlọ́run kọ́ sọ wá ń bẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn yìí ti jáde nínú àwọn ọ̀rọ̀ tí mo ti ń sọ pẹ̀lú àpẹẹrẹ àsìkò tó kù fẹ́ ǹjẹ́ oògùn kan bẹ tí islam kọ́ wa kí a sà sí àgbòrò àṣejù níwọ̀n ba àsìkò tó kù àkọ́kọ́ nínú ìlàjù ọ̀nà tá a fi lè tírètì àrùn yìí torí wà láyà àrùn ni o òun ni pé kíkó wọ́ wà sínsíà pẹ̀lú ààrẹ ìbéèrè tí mo fẹ́ béèrè yìí lọ́ọ́ bira rẹ̀ ńlé wípé bàbá kó kalẹ̀ sheikh wípé ìsìláàmù ní àṣejù ní àṣe ètò ní sẹ̀mọ̀kí mẹ́tẹ̀ẹ̀ta náà ni èwo lọ́lọ́run fẹ́ ń bẹ̀. kéèyàn wà sí sí àpé à èwo ní kíni èwo lọ́lọ́run fẹ́ kí n kọjá àlà lọ́fẹ́ ni àbí kí n dúró lójú àlà rẹ̀. eléyìí tí ò rújú pẹ̀lú ẹ̀rí tí ń kà fún wa ní Al-Qur'an al àti sunna anabu Muhammad sallallahu alaihi wa sallam ní ti gẹ́gẹ́ bí mo ti wí nípìlẹ̀ béèyàn bá ń tanra rẹ̀ ló kú ìsàséjù ẹ̀sìn bọ́lọ̀ ń bá tiẹ̀ yọ̀ǹda àyàn tí ò bí ọ pé èsè tó tún tó sàséjù má níran kan pé yóò mú ọgbà ládàá kan lọ́dọ̀ ọlọ́run. bí ìgbà tí èèyàn bá ṣiṣẹ́ kọjá bí wọ́n rán èèyàn náà ni <laughs> kọ́dà láwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn náà ẹ̀mọ̀gbá lè sọ fún pé ta ń bẹ̀ ọ́ lélẹ́yìí kọ́dà bọ́ dáa ni mo bẹ̀ ọ́ ni ọyẹ kakọ gbanu ọkàn wa pé ní ìsàsíjú nú ẹsìn Ọlọ́run ọbẹ wa o kí lè rí àwọn kí làwọn ẹ̀rí eléyìí lẹrí tó pọ̀ nú Al-Qur'an al-Karim nínú àwọn ẹ̀rí tá a fi rí bẹ́ẹ̀ nú al ni pé nínú Suratul Baqara wa kadhalika ja'alnakum ummatan wasata litakunu shuhada'a 'ala nas wa rasulu 'alaykum shahida olúwa níbà ti sẹ̀yìn àlùmọ̀ nàbì ja'alnakum ummatan wasata àní ẹ̀jẹ̀ àlùmọ̀ tí ó wà láàrin déédéé minnu wasatiya ìtumọ̀ wasatiya pọ̀ àmọ́ nu wasatiya ni pé ní baynal guluwi wa wat-tafrit baynat tafriti wal ifrat láàrin àìsè ètò àti àṣejù àárín ẹni islam wa ja'alnakum ummatan wasata nínú àwọn ẹ̀rí tí ó fi yé wa torí pé a gbọ́dọ̀ àfi tí yẹn bá wà convince pẹ̀lú eléyìí ń pé á ah, ọlọ́run ọ̀ràn mi mo rò pé tí yẹn bá rí yẹn mú kó gbogbo àwọn ìlàjì oògùn yòókù yóò máa tẹ̀lé bọ̀dà àkọ́kọ́ ni pé kéèyàn ti ẹ̀bí náà pẹ́ dàkún ṣé èwo lọ́lọ́run ràn mí ná <laughs> kí n dúró lẹ́nu wà bárò ìdúró àdọ́gba kórèdé ṣe ni <laughs> àbí kí n <laughs> kẹ́mi ọ́ cross. Aha lójú ayé anabuwa muhammad sallallahu alaihi wa sallam wọn là anabi rí arákùnrin kan ó dúró nùrùn ó tó kó jòkó tó yẹ kẹ́sì òdi ròyìn kò jókòó ó gba àwọn èèyàn rí kóòrùn mú ẹni tí ó fi nǹkan borí rẹ̀ ẹni tí ó tasọ ẹni tí ó bọ́ sábẹ́ kínní òun ni fi ń lẹ̀ o ó dúró nínú oòrùn wọ́n tún wá súnmọ́ ó ní gbá rẹ̀ ó di mélòó. <laughs> oduo dúó ọyẹ kó jòkó ẹsẹ̀ yẹ kò inú gbogbo èèyàn ń fi nǹkan borí ó ní kò ní ẹ bó ṣe wàá mú mi ń bẹ là níbo jẹ jíjẹ wọ́n ní aza abu israel ó kọ nazara ayẹkú wàlá yastazilla wa yasum pé ọlẹ́rìí fọlọ́ ni ìdẹ́rì tí ń ṣe wọn àdéhùn àrùn wọn àtọ́lọ́ ni ọbọ́lọ́ ni májẹ̀mú ni ṣé májẹ̀mú wọn àtọ́lọ́ wọn ò ní jòkó bó tilẹ̀ wù kẹ́sì oró òun tó bó sì tilẹ̀ wù kóòrùn mú tó òun fẹ́ fi sin lọ́hùn ni òun ò ní ẹnìkan má bá wọn wọ́n bẹ̀rẹ̀ lábẹ́lẹ́ ẹ̀ ta sọ́sí wọn lórí o bóun ó sì ṣe máa dàwẹ̀ ní lórí ìdúró kí ni ìwọ́rò pa ànábì ó wí njọ́ náà yóò pé a ah, ta ibẹ̀ ó àwọn ẹni ọlọ́ọ̀ni ah, ó lè wà nílá káyọ̀ lómìn pé a ah, nígbà tí yẹn bá fi bá a débẹ̀ o ntí ó jẹ ọ ansa ntí mo ní kọ lọ bírẹ nu o èwo lọ́lọ́ ń bẹ̀ o gbé sí ànábì o sọlá sọlá ànábì ni ẹ sọ fún abu israel lèyà <laughs> kan kọ́ lọ jòkó o wàlí yẹ sazil kọ́ wa ń jẹ́ ìborí o wàlí yóò tí mà sáwùmáwù àmọ́ kọ́ máa gbàwé rẹ̀ lọ èyí tá a ràn nù èyí tó jẹ́ sínú àmọ́ orí yíhun tẹ́rí pé ó ti gun gire kọjá ewé èyí wọn ànẹ́bí ti kọ́ wa lẹ́kọ̀ọ́ wọ́n náà ní kọ̀ndẹ́ẹ̀mù gbogbo séèyàn gbogbo nǹkan ànẹ́bí ẹ jẹ́ ká máa read between lines ànẹ́bí ò pé olùsí lọ́wọ́ àwẹ̀ òsì wo lọ́n gbà tí lọ́ọ́ jòkó lẹ́sẹ̀ bá ń rọ ọ́ <laughs> ẹlòmíràn ni ọ́ láwẹ̀ torí bídíà <laughs> lọ́ọ́ jòkó òrùn yìí sì kọjá ntẹ́nì kó pé <laughs> wọ́n mọ̀ fún un ní ọ̀mbrẹ́là olùwàǹdé ìborí o àmọ́ wàlẹ́ yóò ti mọ́ ẹ̀gbà wẹ̀rẹ̀ àwẹ́dà èyí wọn jà máa mọ̀ pé kí lọ́lọ́run bẹ̀ wá ṣé bọ́ba ti nírẹ̀ láàtọ̀ ṣàṣejù tó lè gbà ládàá kálà bọ́ba rí bẹ́ẹ̀ ànábì ọ̀sọ̀ fún àbúrò israẹli gá àránkà dédé àbírú yín náà ànábì òwí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam àdìsí mi kún wọ́wọ́ hadithun sahih wọ́n láwọn kan wà lórí ìrìn àjò òtútù wa mú irú ní ọyẹ́ tá a wà yìí nísìnyí bẹ́ẹ̀ bá sì mọ ọyẹ́ mẹ́kà àti mẹ́dínà <laughs> kò sí fi wé àhà arákùnrin yìí sùn pẹ̀lú àwọn èèyàn rẹ̀ ọlá làmọ́júmọ́ gẹ́gẹ́ bí ọmọkùnrin a sì mọ̀ tó mọ kéèyàn ọ́ lálà irú àlá téèyàn fi máa wẹ̀ a nígbà tá a fà á jí a fà á rí i pé omi yìí kọ́ ọ ọ̀pọ̀ rìwáyà méjì lọ wá rìwáyà kan ní kọ́dà níbi wọ́n ti ń lọ àwọn ẹnìkan lẹ̀ lóko orí rẹ̀ tún bẹ́jẹ́ rìwáyà kan nù àmọ́ rìwáyà tó wà nù Sahih ibn Hibban wà Sahih ibn Khuzaimah òun ni pé òtútù kàn mú ó sì jí bẹ́ẹ̀ láàárọ̀ ọ̀wá lè wẹ̀ pé é èmi ní fi omi yìí kanra òun yìí ti sáfà ọba bi àwọn tí wọ́n jẹ́ àfà pé àwọn ẹ̀yin tó ń mọ̀jà wa lọ o al tajiduna li rukhsah ẹlẹ́kùn sọ́nà ń bẹ o kéèyàn máa béèrè rúfọ̀ ìsìn tó burú. wọ́n lárakùnrin wa bí wọ́n pé alìsàjìdù nàlí rọ̀ṣọ̀tà ẹlẹ́kùn sáyè ń bẹ sáyè ń bẹ kéèyàn dọ́gbọ́n sí o àti fomi yìí tọ́ ọ̀daràn jánẹ́bà ọ̀mọ tó ń yí. mẹ́ẹ̀mẹ́ ẹ̀ jìdù lákà rúfọ̀ àwọ̀ ọ̀mọ rúfọ̀ kan ta ni ọ̀wẹ̀ ta ni ọ ta ló ni ọ lálà ọ̀wẹ̀ ni o òsùgbọ́dọ̀ mẹ́kìrún mo ṣe pé bọ́lọ̀ ti wọ́n wí fún un pé bọ́lọ̀ ti fẹ̀ẹ̀nù àtọ́lọ́hún ò wí bẹ́ẹ̀ arákùnrin bá gbòmí lóòótọ́ ọlọ́ọ̀bá luwẹ̀ ọwọ́ ẹ̀ ọbọ̀sálì kìámà ńbẹ náà àdísí o tẹ̀gbọ́n ó yí àwọn náà lọ́wọ́ ó di mẹ́rin bá délé wọn kẹjọ wọn ó rò pé ó sì olóhùn ọwọ́ ẹ̀ nípa <laughs> ànẹ́bí wa béèrè kí ló dé tó fi wẹ̀ ẹ̀ ní a ó lálà ni ẹ̀yìn ń gbọ́ wá lálà gọ́ nkóró sì bí wá gbé bí wọ́n gbé àwọn kan lọ́wọ́ béèrè pé ó bí àwọn kan pé wọ́n láwọn oníkọ̀sọ́nà kan ní ẹ̀ bá jẹ́ bá dára jáná báyìí wẹ̀ ni ọ̀nà wo lọ ń wá ẹgbẹ́gílà anábì wíńjọ náà anábì ní kọtàlúhu kọtàlàhùnmùlọ. wọ́n ti pa á ni pé wọ́n sì ṣe sábà bí ikú rẹ̀ kọtàlàhùnmùlọ ànábì ṣépèlé wọn nítorí pé ń tọ́lọ̀ wọn ọ̀ràn wọn àwọn rò pé àwọn gbà ànú bóòlù yóò ṣe wẹ jánábà yọ dáná jánábà yọ àlóhùn níwẹ wọ mùsùlùmí ànábì ní kí ló ṣe wọn ó ti tó kó ṣe táyà múmu kó sì máa kírun ẹ lọ ẹ̀sìn tọ́lọ̀ ń fi ràn wọn nù inna ad-dina yusr walan yushadda ahadun ad-dina illa ghalaba ànábì ní rọrùn lẹ̀sìn yìí o ẹnìkan sì ní fa ẹ̀sìn yìí lé òun ní ọ̀padà sú ẹ̀sìn ọmọ lọ́njì ẹ̀ torí náà mo rò pé gbogbo àwọn ẹ̀rí wọ̀nyí ń fi ń yé wa pé ọlọ́run ọ̀ kìí ṣe kokoko ni ọlọ́run bẹ̀ wá o ntọ́ sábẹ́rẹ̀ pé bo là nẹ́bi dúró sallallahu alaihi wasallam bó o bá ti dúró lórí yíyún kàfáàkà ó ti tó ọ. náà nínú ọ̀nà tá a lè fi wá. Wa oògùn sà sí ọ̀rọ̀ àṣejù nú ẹ̀sìn pàtàkì jùlọ ńgbà náà ti jó lórí kókó bó ti jó lórí kókó yìí torí bẹ́yìn ọba parọ́ lókù kọ̀sẹ́ni tí ọmọ pé gùlùwù ń bẹ́ ń ta tọpọ àṣejù ń bẹ́ ń ta nàìjíríà yá àti bòmíì náà. akéṣí gbogbo àwọn tí tẹ́rùbí àwọn ọmọ ń bẹ lọ́wọ́ wọn igi tútù wọn ló dùn ún ṣe kínní ó dùn ún tọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn aláṣejù iṣẹ́ òun lẹ́ẹ̀fì rí i pé wọ́n wí wí wí wí wí wí bẹ́ẹ̀ bá mú wọn jẹ́ yorùbá ní bẹ́ẹ̀ bá ń gbé wọn lọ́wọ́ wọn ó tún mọ́ wọn mọ̀ bọ̀ ká bẹ́ẹ̀ bá ti ń yọ yàn wọ́n sì tún rí wáyù ṣètọ́ ní méjì ó tún pé ẹ̀tún wí eléyìí náà fún wọn. àmọ́ dá a bá bá lè tètè ṣe sọ́vẹ̀ láwọn ilé ké wa àwọn ilé ìwé wa kọ́dà láwọn ilé ìwé ẹ béèrè kí láàfáà arúgbó wọn ń kọ́ wọn. kọ̀ búrò ká wọ́n ní kékeré ní ọdún máa ń ṣe kí ní kan òrókò <laughs> eh, inú tó yẹ ká mójútó ìpèsáfù gòlówó ìfẹkẹrí mubakira kí bàbá ó pe ọmọ ẹ ọ ju àwọn ìbéèrè kan sí àwọn jàmá báyìí ah, ṣé kí lọ tiẹ̀ ǹjẹ́ wọ́n bó wọ́n ń ṣe gbọ́ntọ́mọ rẹ̀ ń wí rọpọlọpọ ló di regret lónìí o wàláì ọ̀pọ̀lọpọ̀ kódà látàrí dáadáa ni òun náà ní mọ́mọ́ yìí lọ́wọ́ àti wọn <laughs> òun náà ni ó mú lẹ́yìn ìgbé wọn sọ̀rọ̀ ọlọ́run yà yìí nígbà tí ọmọ ẹnìkan sọ fún mi nínú àwọn gbùlùwù ti tòsí wáyà yìí tẹ́ni wá tó wá rojọ́ fún mi tọ́ ọlọ́run ọyọ bàbá kò mẹ́ ó lóun lòun mú dádì òun lọ bẹ̀ <laughs> òun kò mẹ́ sábà bó kó ó ti wọnú ẹ̀jẹ̀ bàbá àfi kéyìn ó tètè torí pé wọ́n máa wí tí wọ́n máa jọ pé tọ́lọ́run ni tànẹ́bì ni irú èyí tí àbú ìsọ̀ráìlú rò pé tọ́lọ́run lòún ṣe yìí tọ́lọ́run sàmànà wa o. nínú ọ̀nà tí a lè fi wá oògùn sí alugolo àṣejù òun ni pé ẹja wọ́ náà níbi àwọn wáàsí wa irú èyí tí sọ̀rọ̀tù mùsàkímù ṣe yìí irú dárúṣu wa irú ilé ìwé wa bó ṣe kọ̀ọ̀kan ẹja máa sọ̀rọ̀ ń pa ń tà ń wí pé bàbá ti sẹ́rí ṣètọ́ọ̀nì ni àwọn àlùfáà ní nílò ọ̀dọ̀ wàsíwàsù ni wọ́n ti sọ torí nínú àtibá nínú màbọ́rì gòlúwì náà ní kíni ó ní wàsíwàsù wọ́n ní ẹni tí ròyìnròyìn ẹni tí ròyìnròyìn ọmọ ẹ̀dà láàmú ta lẹ̀ mọ́ òun lẹni tẹ́sí ń bẹ lára ẹ̀ <laughs> wọ́n lé gílẹ̀ mọ̀ tó ní sẹ́yìn rí kó lè ọlọ́ jalè ńlé tí ò sí nǹkan bẹ̀ ẹni tí ṣètọ́ ni ó tí ó ta lọ́fà wàsíwàsù ó torí pẹ́sì ń bẹ lára ẹ̀ ni gbogbo ẹni tí kùlúwù ọwọ́ ìfẹ́ ọlọ́run àtànẹ́bí ń bẹ lára ẹni. ìyún náà ni ṣètọ́ ni ó ni ó lò tí ó fi wá fà ọ́ ó débi ewé ọba kọjá ewé. but ara ń tí bóyá yóò máa ṣàánú wa ni pé báwọn yẹn bá ń gbọ́ láti ìgbàdégbà ẹni ọba ti ṣẹ̀ṣẹ̀ fẹ́ ẹni wọ́n ti fẹ́ fà gungi tí ó tètè máa mọ̀ ká ah, eléyìí ti ń kọjá. eléyìí ni ó mú wa létí kí ló ṣẹlẹ̀ ń gbèsè ayé ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam nínú hadithi tó wà nu Bukhari àti Muslim tabi ma pé ọ̀rọ̀ bùlùwù ye ṣe nti àjìyàn rẹ o ọ̀rọ̀ àṣejù yìí ṣe nti àjìyàn o wọn la láyé anagba Muhammad sallallahu alaihi wasallam sallam nínú hadithi ba'atha ali ibn Abi talib bi zahabiyyati fa qasamaha bayna arba' بين bin بن حابس الحنظلي وبين زيد الطائي وآخرين tai wa akharin ibi tí wọ́n ní anabi sallallahu alaihi wasallam ali bin abi talib fi nǹkan kan ránṣẹ́ nù nǹkan tó jẹ́ tọ́ gbogbo mùsùlùmí anabi wa pín láàrin àwọn mẹ́rin kan àwọn kan wá wò pé ah, àwa ló yẹ kí anabi ò fún ní kinní yìí àwọn tó wá lọ fún yìí àwọn eléyìí gan ọ̀tá ìsìláàmù díẹ̀ ọ̀rẹ́ ìsìláàmù díẹ̀ ni wọ́n anabi wa ń sọ fún wọn sallallahu alaihi wasallam ah, bẹ́ẹ̀ ni innama ata'allafu Aya kurani náà ní implimẹ́ǹtì olúwa ní wàlímù aláfàákì olóòbòhùn bẹ́ẹ̀ ti wí òun mọ màwọn eléyìí pé <laughs> ọkàn wọn ní ìlọ́hùn ni àmọ́ ẹja fi fa ojú wọn mára ànábì sàlàyé bẹ́ẹ̀ fún wọn. wọ́n nígbà ànábì ti ń sọ fún sẹ́mọ̀ ẹ tí mo fẹ́ fààyọ́ ń bẹ̀ yẹn ni pé gbólúwù lè fẹ́ dé sí ọ̀pọ̀lọpọ̀ wa náà àmọ́ bí téyìn ó ti mọ̀ pé tòun ò tí ì kọjá àlà ni pé bọ́ bá ti gbálàyé ọlọ́run àtànẹ́bí kò sì ṣe kí ni. Ah, ah, ok ah, bó ti rí nù. No àmọ́sẹ̀ ráwọn tí ó ti kọjá àlà yìí wọ́n tún mẹ́rin mi wá ni. wọ́n larákùnrin kan bá dé <laughs> rọ́wìl hadithi júwe rẹ̀ ó ní náàtì olùjẹ̀bí rọ́ irul àyìnẹ́yìn mushriful wajinatẹ́yìn kásù lẹ́hìyàtì màlúkù ràásì wàkọ́ọ̀lá ya muhammad itakila. larákùnrin kan bá dé irùngbọ̀n rẹ̀ pọ̀ ọ̀farí gbogbo bó ti rí i wọ́n ju rẹ̀ ńjọ náà ojú rẹ̀ dín nítí ó wí fún ànábì ni pé yá Muhammad wọ́n Muhammad ìtàkìlá bẹ̀rù ọlọ́run ṣé <laughs> ọmọlẹ́yìn ànábì ọmọ lè nà kásá ànábì pé bẹ̀rù ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ náà kọ̀sá ànábì láyé má lónìí àmọ́ bí bàbá alibáni máa ń bẹ láyé ààrẹ ǹjọ́ nà kásí náà pé yá Muhammad Nasir <laughs> ah, ẹni tẹ̀ ń jó jẹ́ra abúnájárì náà gbogbo orú àwọn nǹkan báyìí ńgbà tárakùnrin wa wí tó wí tá ànábì ní wáyìṣà gbé fún ọ èmi ní bẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ni ọba bẹ̀rù ọlọ́run ta ni ọ bẹ̀rù ẹ̀ àyàmánu ni ọlọ́run ti ń bẹ ń sẹ́mọ̀ ọ̀fẹ́ mi balẹ̀ sí mi bẹ́ẹ̀ ní wíwíkúwì ẹ̀yin ọ̀wá nígbà mi gbọ́ pé wọ́n ní Khalid bin Walid bá ní ànábì dákun yọ̀ǹda fún mi kí n yanjú eléyìí <laughs> fàmánà ànábì náà ilẹ̀ èyí wọn náà kọ́ jẹ́kọ́ o ègbè tá à ń wíyà wá pé kẹ́nìkan máa sọ kọ́ máa dá sẹ̀rí àfúnyàn lọ́wọ́ ààrẹ o ẹ̀wọ̀n tí Khalidu ní ìzán lè à á béèrè ọ̀tọ́rìtì lọ́dọ̀ ẹni ó ní ni ànábì yọ̀ǹda fún mi ànábì sì ní òsí ó sì dákẹ́ kò tún ní lọ dènà dé mọ́ ọ̀pọ̀lọpọ̀ lẹ́kọ̀ọ́ débẹ̀ yóò tún ti ṣe túmọ̀ àfa àwọn pé bóyá ti bù wọ́n ní ni ní a fi ní ká fi lẹ̀ àfikìnilẹ̀ ẹni tó wí nǹkan báyìí <laughs> àtìlẹ́bírú ẹlẹ́ ẹ má dá àwọn ṣéèkì lóhùn àwọn ṣéèkì náà ti ń ṣe kinní lẹ́nujọ́ mẹ́ta yìí kálídù bá kálídù dákẹ́ báyọ̀ ọlọ́run ti gbé ànábì ti ní ọ̀sáyé òun ànábì wa ni tó dé tí mo fi ní ọ̀sáyé ìnàmín déhì hàdà bá ti ti wá nù ìnàmín déhì hàdà. قوما يقرؤون القرآن la yujawizu hanajirahum yamurukuna mina diin kamuruki sahami mina rọmiya anabi ni kò ní pin lórí ọkùnrin yìí o àwọn kan jáde látara rẹ̀ àwọn kan ń bọ̀ lẹ́yìn eléyìí min akéde hàdà kọ́wùmùn yaqra'una al-Qur'an wọ́n má al-Qur'an nìke pé ìyẹn lè máa kéwú kó sì já láṣẹ yìí àmọ́ o anabi sọ̀rọ̀ sọ́lá ní láàyò já wíṣú hanajírọ̀ hùn kò tayọ gbogbo tí wọ́n ti ń ké jáde náà ìyẹn ni pé kò sí fáámù kò ságbọ́yé kí lọ́lọ́run wí gan-an níbi alukoraani tí wọ́n ń ké. yamurukun anabi ní yamurukun amina diin bí wọ́n ti máa wọnú ẹ̀sìn wọn máa jáde kó mẹ kàmúrú kì sáhàmì mẹ́nà rọ̀mìyà bí bàtà tapà sí ẹran ẹgbẹ́ni ẹ̀mọ̀ pọ́fọ̀ ò ní dúró lára ẹ̀ ìsìlámù ń ra wọn lára lóòótọ́ mango bí ó ti wọlé náà ní tún ṣe kíni ní tún jáde. tẹ́rí pé gbogbo eléyìí táwọn ń rí i kéré nígbà tẹ́nìkan bá lè dúró kọ́mọ ifá nẹ́bì gbé ọ̀gbọ́n kéwì ìtàkìlá ọwọ́ ifá nẹ́bì ọ̀gbọ́n yín nẹ́nu ìtumọ̀ ẹ̀ nẹ́nu pé zọ mọ́tọ́lọ́ tó rán ọmọ ni. gbogbo wọ tí àyà rẹ bá di débẹ̀ náà téèyàn kò fi èsì rẹ̀ èyí tó ń rìpíìtì àwọn àlùfáà súnà a pé màsúmù ni wọn àmọ́ níbi wọn kéde tí wa yóò tó gbà pé àáfàá ni wọn sẹ́rí gbogbo àwọn ádàbù yìí là wá lose it's unfortunate ẹ jẹ́ n tún fi bàbá Albani ṣàpẹẹrẹ kan ọmọ kan wá bí bàbá Albani ní béèrè kan lọ́jọ́ kan ọ wá bí wọn bàbá wa ní à àwọn ò àwọn ò lésì fún ìbéèrè rẹ yìí ọmọ yìí náà tí ó ti kàjọ́ra tí ó ti kàjọ́ra tí ó pọ̀ ju bá ah, bàbá àbọ̀ tí ní kan ṣe nǹkan bá ẹ ṣe wí báyìí torí pé inú àdéhìí báyìí báyìí náà lẹ́kọ́ ọ̀sà àròjọ òun lọ kẹrin. bàbá wa ní gbogbo ohun tó wí òun lèmi náà mà àmọ́ ọmọ tí ò lè kí n wí nǹkan kan ni pé sórí mo ti dákẹ́ lọ́hùn ẹ dákun ẹ gbọ́ àwa shabab àwọn àdáàbò náà àwọn ẹ̀kọ́ téèyàn fi lo kéwù nù pé mo ti dákẹ́ lọ ni kó tó kìn mí náà sírù táwùrù eléyìí rí nínú àwọn tó ṣáájú òun ò rí àwọn wò sùn nínú àwọn sọ̀hábí ànábì àwọn ọ̀rẹ́ ni ó wí rí àwọn wò sùn nínú àwọn tó tẹ̀lé wọn làwọn fi láwọn ò ní táwọn ó wì ó lè fáwọn káwọn tó wí nǹkan kan nísìnyí ṣé kéwù tiẹ̀ tá làwọn làwọn mọ̀ lónìí ni tí táwọn ọmọ bàbá bá nínú wí bá wọn o ẹlòmíì fatiwa tí ó yẹ kí wọn kó gbogbo àbá ayé jọ sí <laughs> ẹ yọ tá a bọ̀ náà ní yọmọ wa da yẹrù lọ gbáà Ọlọ́run kó wa torí náà ẹnu e, eléyìí náà ń bẹ nínú tá lè fi tọ mọ̀rọ̀pọ̀jọ́ ti lọ ká dó báyìí náà insha allah ta'ala but mo fẹ́ wí ẹ̀dá ẹ̀jẹ̀ ń fi nọ́ọ̀tì ọ̀kan ìkùn ó ṣe pàtàkì àti sọ níbi ìjókòó kan tá a ṣe ń jò ní wàá wù mí kí n sọ ń bì náà. isha'atu thaqafatil hiwar isha'atu thaqafatil hiwar ẹ rárá ń tí aṣàfẹ́kù rẹ̀ tó sì yẹ ká ká yè padà òun ni pé kódà kò burú abáwí bẹ́ẹ̀ ká wo báwọn tí àwọn ń wé lápèjúwe kìí ṣe dandan pé bàfà bá ti wá bàbá ti láàfà ni pé encyclopedia ni ọ̀wọ́ gbogbo ẹ̀ lọ́gbọ́dọ̀ mà kò lè gbàgbé kò lè sì wí torí ń tọ́ kó bẹ́ẹ̀ lómi ìdòní ni pé ń tó wí lánàá kọ̀ fẹ́ pé òun ò wí mọ́ lónìí èyí tó wí lánàá sẹ́ kọ̀ fẹ́ padà tún dé wájú àwọn ọmọ kéwú mọ́ kó pé ìta wí lánàá wọn o kò rí bẹ́ẹ̀ mọ́ yọ̀wọ̀ àmọ́ àtùmọ̀ ẹ̀ náà bọ̀tẹ̀ eh, bọ̀tẹ̀ gbèrú eh, yìí ń bá ti mọ̀yàn la ọ̀dà nínú tí a lè fi sògùn. So, mm, yòówù ni pé kéèyàn ó tírèèni ara ẹ̀ ó tírèèni ara ẹ̀ láti má tijú pé áá ah, èmi ń gbẹnu ọlọ́run sọ ni o kí n tèmi <laughs> mo rò pé báyìí ni ó wí ni kò sì wí bẹ́ẹ̀ báyìí ló tún wí pàtàkì ojúlọ ẹ jẹ́ kí sàkọ́fà ìwárò ọ wà ìyẹn ni pé sàkọ́fà pé a lè ah, kí ni bẹ lọ́dọ̀ tìyín kílẹ̀ yín kí náà rí tìyín ẹ mú tìyín náà wà tàjọ alimami Shafi'i ni máa sọ pé wọn ọba ẹnìkan ṣe fanfàrí lórí ọ̀rọ̀ ẹ̀sìn illa tamannaitu an yukhrija Allahu al-haqqa ala lisani Shafi'i ládùúgbò mi tí n bá ń bá yẹn ṣe fanfẹ́ ẹ̀sìn ni pé ọlọ́run yóò tọ́ jáde lẹ́nu ẹ̀ kémi Shafi'i ọmọ tí ń mọ̀ tẹ́lẹ̀ ewúrẹ́ wa ń bá lọ nísìnyí pé à òun kẹ kò <laughs> gbọ́dọ̀ borí wa <laughs> pé à náà tọ́ bá ní tún lọ wo àdìsí kíní kan báyìí táwa náà sì mọ̀ pé alhaku máa o torí náà kéèyàn ó tírèna rẹ̀ lórí eléyìí wọn kọlọ́mbà ní kí àríṣe bẹ́ẹ̀ insha allah ta'ala gbogbo àwọn àtìmọ̀gbọ́ ìrù àti àsìbáàbò yìí ọlọ́run ó jẹ́ kó dópin eléyìí tá a wí náà ọlọ́run kó kọ́gbà lẹ́sìn àtẹ̀ntó wí àti àwa tá a gbọ́ ọlọ́run kó jẹ́ kó wúlò fún wa. ǹ ní fẹ́ ju máikrófóònù yìí lẹ̀ láì sọ nǹkan kan min hadithi sáà nígbà pípọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ àṣejù láti ẹ̀ ń sọ. kó wa wa náà lọ gbọ́n tó ṣẹlẹ̀ ń Zaria ní ọ̀sẹ̀ tó lọ yìí ẹni tí ọba sì kí ìgbọ́ kọ́ béèrè àbí kọ́ gbọ́ báyìí náà àwọn tá a ti ń kira wa ńlọ rẹ̀ látijọ́ yìí àwọn ṣíà ẹgbọ́n tó ṣẹlẹ̀ láàrin àwọn àti ìjọba èyí tó wá báyàn nínú jẹ́ ni pé lẹ́nu wẹ́rẹ́ tó ṣẹlẹ̀ ń sáré àwọn olórí wọn ní ìránù ti pe olórí wa. one foreign affairs minister wọn ní ìránù ó ti pe foreign affairs minister ìwáyà yìí olórí parliament wọn ti kọ lẹ́tà sí Yakubu Dogara olórí representative wa wọ́n ti sọ́mọ ambassadọ̀ nàìjíríà tí ń bẹ ní Tehran pé kó wá wí tẹnu ẹ̀ sọ fún àwọn ìjọba rẹ̀ ànígbà o kádàdó báwọn. tí ń fi hàn pé ní ọ̀rọ̀ ẹ̀sìn lásán kọ́ ọ̀rọ̀ nǹkan mi ń bẹ ń bẹ. torí kọ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí mi náà àti ń kìlọ̀ fúnra wa ti pẹ́ pé ẹjẹ́ àmọ́rú ẹ̀sìn táwọn ọmọ ọwọ́ bá gbà gbogbo ẹni tó bá ti lè yanu tó wí fún tẹ́sì ọmọ rẹ wò pé Aisha tí ọba rí tó dákẹ́ tí ò sí rọ́bì ọlọ́wà ni àgbẹ̀ tí mo wí ni <laughs> òdodo ni o ń lọnu o àbí umaru àgbẹ̀ hẹ́n hẹ́n sà sà kínní ọ̀gbẹ́rọ̀ bí ọ̀rí o àwọn ni gbà pé gbogbo àwọn aṣáájú wa táwa ń bàbàrà yìí ọmọ ìta ni wọ́n ń sì ná ni yàn ni bọ́lọ̀ ń sì ti ń yẹ̀yẹ́ àwọn kọ́mọ ń kálukó múra torí wọ́n ti wà nílọrin wa iná o bàbá ti mọ bàbá ti ń pè ọmọ rẹ lọ bì kan irun tó tún fi mọ̀ bọ́mọ rẹ bá ti fẹ́ sálámà ń bi irun tí wọ́n ń sọ ọ́ báyìí <laughs> tó fẹ́ sálámà ara wọn nu o àbí ń di òkúta kí òkúta tí ọmọ fi lérí mọ̀fọ́ irú tiwọn náà nu bẹ́ẹ̀ bá ti rí yíyún kí o tó tó ráwọn tí ó débi tó dé yìí náà báwọn náà ti bẹ̀rẹ̀ ní kí wọ́n tó máa wá fi nǹkan míì kún fún wọn tí wọ́n ríra wọn yọ ọmọ ń bẹ̀ ọlọ́run kọ́ mọ́sá àṣàánú wa o kọ́ mọ́jà á sì ṣe o nípa ọ̀rọ̀ àwọn ṣíà yìí ẹ jẹ́ ń sọ nǹkan kan tí mo gbọ́ lọ́dọ̀ àfáà kan pípé béèyàn bá tiẹ̀ ń jiyàn pé ẹ̀sìn ṣíà dà bí ọ̀dà ọlá àfáà kan nínú àwọn àlùfáà tó ti lọ ọlá àwọn ṣíà ń lu wọn bí àwọn náà ń pa àwọn àwọn fẹ́ràn alùbẹ́ẹ̀tì ni ọ̀fẹ́fẹ́ gíníkẹ̀ àràlẹ́ ànẹ́bì ní sallallahu alaihi wasallam wọ́n láàfáà yìí wá sọ wọn jọ kan bí tí wọ́n jòkó sí ọwọ́ afẹ́ gbàbẹ̀ kọjá àfáà wa bọ́ bàtà lẹ́sẹ̀ ọbọ̀ bàtà òfin ọ̀ àbíà ọwọ́ àgbà àárín wọn kọjá wọn ò gbà kí làáfáà yìí ń ṣe yìí àbàtà ti jẹ́ ní lábẹ́ àyín ṣé wo tó ń ṣe yìí ẹ̀yin súnà yìí ẹ má bínú o mo gbọ́ pé wọ́n láwọn kan tí wọ́n ń pè ní ṣíà wọ́n ti wà ní nílùú wa yìí mo sì gbọ́ nù tàpé lójú ayé ànábì sallallahu alaihi wasallam pé báwọn yẹn bá ń kọjá níbi táwọn ṣíà bá ń gbà tí wọ́n bá mójútó bàtà wọn ṣíà máa dín <laughs> bàtà kù ní lóde ń kó bàtà mẹsàbíà ẹ má gbọ́ àwọn gan wọn kọ́ dìde pé kílẹ̀ máa sọ lẹ́nu tẹ́ mọ̀ yìí kí ni ń jẹ́ ṣíà láyé ànábì tẹ́ máa parọ́ di eh, láyé ànábì ní sí àti ń kó bàtà sọ fún ọ pé sí à ń bẹ láyé ànábì tẹ́ máa parọ́ kò sí sí àláyé ànábì ìmúlẹ̀ tí wàá mẹ́sìn ìpín wa. asalaamu alaykum. bisimilahi wa salatu wa salam ala rasulillah láì ní gbarawa ní àsìkò ẹ̀rí ọ̀rọ̀ tí àwọn dọ̀pálárẹ̀ mẹ́nubà wẹ́rẹ́ nípa ti ṣíà yẹn ẹ̀rí pé sẹ́ńtà wọn wọ́n ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí ṣíà ní àwọn ọdún tó pọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn sẹ́ńtà súnà míì náà ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí ṣíà nǹkan tí ó lágbára púpọ̀ ni siratul mustakim nínú whatsapp tó ń sẹ́ndì sí wa tó ẹ̀pẹ́ ẹnjìníà bá lè tan bluetooth wọn kalẹ̀ nísìn èyí tẹ́ sẹ́ndì sí wa gbẹ̀yìn ẹni tó bá ní bluetooth lọ́wọ́ ní bíbáyìí yóò ṣe yóò wọlé lọ́dọ̀ rẹ̀ ká kọ́kọ́ wo bí ṣíà ṣe ń kírun láàrin ìṣẹ́jú mẹ́ta náà ni àbí ìṣẹ́jú márùn wọ́n bá tan bluetooth wọn kalẹ̀ ẹni tó bá ní bluetooth yóò wọlé ní ìparí tó bá fẹ́ kírun ìkírun yẹn kọ́kọ́ yàtọ̀ ní ìparí tó bá fẹ́ ṣe àtayá nínú àtayá rẹ̀ ni pé ọlọ́run o pansa salatu fun sinna muhammad o ko ba ati awon ara ile re ko wa ba nla na osa nla nla nina awon osa kureish akoko won ni abubakar eleekeji re ni umar eleeketa o ni aisha aisha tanabi ku sori ese re patanabi fe ku sọlọlọ ala wasallam ó gbàyọ̀dá láàrin àwọn ìyàwó rẹ̀ pé ẹ dákun ẹ jẹ́ wọn máa tọ́jú mi lọ́dọ̀ Aisha gbogbo wọn sì yọ̀ǹda fún gbàtà ní bí ó wà the last minute ó kú sórí ìtàn Aisha àwọn ẹni yìí ó máa sọ pé ní gbogbo òru ni o báwa làánà Abubakar báwa làánà Umar báwa làánà Usman báwa làánà Aisha báwa làánà Hafsa ìyẹn Hafsa ọmọ Umaru tí í ṣe ìyàwó ànábì ní gbogbo òrun ìkànnù ẹlákùnrin ẹ̀bá sẹ́ndì ilé yìí náà tàn ẹlẹ́ẹ̀kejì tẹ́yẹ̀ bá fẹ́ wọnú Islam lọ́dọ̀ ṣíà ṣáádà mélòó làwọn àmọ́ ṣe méjì ọkọ ni ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadar rasulullah wọ́n bá tán pé mo jẹ́rìí pé ọlọ́run bẹ́ẹ̀ yọ kan ṣoṣo ní torí ẹ̀ mo fi wọnú Islam mo jẹ́rìí pé ń sẹ́lá Muhammad òjíṣẹ́ torí ẹ̀ mo fi wọnú Islam lọ́dọ̀ ṣe àwọn òfin méjì yòókù kún mo ní ọ́ sì jẹ́rìí pé ní Aliyu òjíṣẹ́ ọlọ́run ni wàlíyùlá ọ́ sì jẹ́rìí pé ní Abubakar àti Umar àti Uthman àti Aisha àti Hafsa finnar kò bá ìbí ọ̀sẹ̀ ń jẹ́rìí lọ́wọ́ báyìí o inú náà ni wọ́n wà ẹ̀dàkùn mo sì sọ ọ̀fẹ́ pé ní dr àsìkò ìgbà tó yẹ káwa náà dìde nì irú lẹ́tà tí dr Gumi kọ ní Kaduna tó fi kọ sí zegzeg pé kókó túbá àsìkò tó yẹ káwa náà kó Gumi lọ́wọ́ ní káwa náà kọ lẹ́tà kí federal government tí ó mọ̀ tó láwọn ó kàn gbé sí politics ni iná ni wọ́n wí pé ní fọ́rí àbí àfi kọ́lẹ́tà kéré kan kọ́lẹ́tà àwọn ò mọ nǹkan kan tí wọn kódà àwọn ò gbọ́rú eléyìí rí pé ẹnìkan ń ṣépè fún Abubakar Abiru àsìkò tí ó yẹ kí àwa náà sọ àwọn kìíní yìí ní bí Gumi ṣe kọ́ yẹn tó sì gbé sínú pépà owó ńlá ní ọ̀nà tó fi ṣe bẹ́ẹ̀ káwa náà dìde káwa náà ṣerú eléyìí wọ́n sì ti wà lọ́rin náà o àwọn èèyàn sì mọ ààyè ibi tí wọ́n ń jókòó nílọrin àtàwọn ẹni tí wọ́n ń dá wọn lẹ́kọ̀ọ́ pẹ̀lú ògùn ìgbésẹ̀ wà lórí eléyìí náà salamu alaykum fẹ́ ti tán bluetooth yẹn. ẹ lákun gbogbo àwa bàbá tí a wà níbi àyè àtẹ̀yìn ìyá wa wọ́n ti ní ta bá délé ká ṣe ìdánwò yìí fáwọn ọmọ wa ká béèrè o àwa tẹ ẹjẹgbọn náà tàbúrò náà gbogbo àwọn àbúrò wa àwọn ẹgbà ká fura sí wọn tábàdélé ká béèrè ta làbúbákì lọ́dọ̀ rẹ ta umar lọ́dọ̀ rẹ ọlọ́run dákun kó sọ wa níbi àgbákò wọn o alágbàkó ni wọ́n ọlọ́run kó ṣàánú wa èyí tí a gbọ́ iná kọ́lọ́kù jù sí aláǹfààní subhanakala bihamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk